Sprinkle mix. Sprinkle mix. Super D. ọmọ tá a bá kọ́ ló ń yege ọmọ tá ò kọ́ àgbélé Sisi Sisi ilé ìwé o. see. Make the hairs while the sunshine. Oh, while the sunshine. Oh, ìgbàna bí òrèrè àkókò dúró dẹnìkan. Mo ta bá ṣe lé ló ń dá lọ́la o. Àyè. Má fún Bàtà rẹ̀ á dún kókó ká tó bá kàwé rẹ̀. kàwé rẹ̀ o. bàtà rẹ̀ adùn kòókò ká. adùn adùn. sisi ilé ìwé o. sisi. sisi ilé ìwé o. sisi. ọmọ tá a bá kọ́ ló ń yege. ọmọ tá ò kọ́ àgbéléta kọ́ ta o. sisi. sisi ilé ìwé o. sisi. Ambition is the key to success. Ọgbọ́n jàgbára lọ. Knowledge is bigger than power. A ò pé gan o, à ń pé gbọ́n ni. Àbọ̀rọ̀ là ń sọ fọmọ olúwàbí tó bá dénú ẹ̀ adódindi. Ayé òun lọ bí ọ̀pá ìbọn o. bá fẹlẹ̀ mọ̀ ṣọ̀ṣọ̀ ló ń ṣọ́ o àṣeyọrí máa lókun ọ̀la o. ṣe mo fẹ́ kó ṣe ohun mi from the bottom of my mind. iṣẹ́ organizer. olórun. mi ò rí ọmọ ibo tó ṣe organizer rí <laughs> ní ayé ńjọ tí mo ti bẹ̀rẹ̀ sẹ́yìn kí ló dé. ṣé rí mo fẹ́ make record ṣé mo pé láti ìgbà tí mo ti wà ní Lagos mi ò tí ì rí ọmọ ibo tó ṣe fọgárí. mi ò rí rí. pat lamanta. àtìgbálẹ̀ so mo fẹ́ make record yín number one number two eyín àgbálẹ́bù lè má pòwe ẹ sọ pé bẹ́yìn ọba rẹ la máa ń jẹ ní. <laughs> ó ó ìyẹn náà ìyẹn náà àmọ́ o ẹ̀rù ń bà o táyà mo kó kalẹ̀ yìí eh. bàbá ni gbẹ́bẹ̀rẹ̀ sí ní dí ah, ah, last in my life tí mo máa ń ṣe oga ṣe rí bí mo ṣe eh, by the time tí n bá like me owó ẹ máa máa complete pé táyà fẹ́ miss anything ń bà nù o kò sí nǹkan tó jó. kò tiẹ̀ sí wàhálà sọgbọ́n kò sí wàhálà irú èyí ọ̀dọ́ báyìí náà là ń fẹ́ kẹ́ wa máa kọ́sẹ́ kẹ́ ẹ yéé ṣe wàhálà kẹ́ ẹ sì ranù kiri béèyàn bá ní sí ọwọ́ ìyà ò ní jẹ́ èèyàn èèyàn ò ní tọrọ jẹ́ orin tó ń dán sí títì lọ́rùn yìí nísì èèyàn mọ̀ pé ò ní sẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ nísì wàá tún dójú báyìí lọ ah. ṣùgbọ́n kéèyàn ṣiṣẹ́ dáadáa ni ẹ wàá kíní kan ni o garanti gbọ́dọ̀ wà o garanti gbọ́dọ̀ wà o ẹ̀ ẹ̀ ń tọ́ máa dúró fún ọ Eh, eh, èmi garanto eh, mo ní di ṣọtí ah, àkóso problem bóyá ikú ẹ kékeré ni. máa jẹ ti garanto ọba ti yẹ kó sí wàhálà ah. ká máa kọ́sẹ́ náà lọ́dà kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ náà kẹ́ ẹ kọ́sẹ́ kẹ́ ẹ kọ́sẹ́ yẹ ló dà kẹ́ ẹ jẹ. Bàbá sọ́jà! Kílódé! Kílódé! Iná! Iná! Iná jọ lẹ̀! Iná jọ lẹ̀ iná jó lé ta ló sùn lé ta ló sùn lé. Ah, iná yẹ iná pariwo iná. ta ló sùn lé. iná. Ah, ta ló dáná sílẹ̀. iná jó lé. ta ló sáná sílẹ̀ sáná ta ló fẹ́ jọlé sẹ́wọ́n ló fẹ́ jọlé. kájọba pariwo ẹ kọ́ sọ́la iná. Ah, ta ló fẹ́ sùn lé. ta ló dé ta ló fẹ́ jọlé sẹ́wọ́n ló fẹ́ jọlé. iná jó lé ni. iná jó lé. iná jó lé ni. ẹ sẹ́wọ̀n lè wá lọ pé panápaná sẹ́mi lọ́yẹ̀ kọ́kọ́kọ́ wá. ọ̀daràn ṣebí ló yẹ kó kókó wá ní ẹ lè pẹ́ panápaná. panápaná rẹ̀ panápaná. ẹ wò yẹ mo gbé ọlọ́mọdé kí ọ bíbú ìkọ́ pa mi. Ah. ṣé o ti yẹ yín nísìnyí kí ṣe pé iná ń jó lórí jìnnà o iná yìí tó ń jó o tún yàtọ̀ sí ìta bá fún mi pa o. bàbá ìyàbọ̀ eh. àtàyè mojúbà àwọn ló ń jóná lọ́wọ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà tó ń nọ̀ra wọn tó fúnra wọn ní blow àfi wọ́n ń gbẹ̀ẹ́ bàbá yàbọ̀ dìẹ̀. bàbá yàbọ̀ àti ayémojúbà wọ́n ń jà kí wọ́n ní tèmi. ẹ ẹ kí sèmi ni mo bá wọ jà mi ì bá wọ jà bàbá yàbọ̀ àti ayémojúbà ló ń jà. tí ayémojúbà ń bá lu bàbá yàbọ̀ kí ni tèmi kí ni tèmi. sọmọ lè para wọn sílẹ̀. sọkú sábà bẹ kú sí sọ́ọ̀bù yìí súnmọ́ lẹ́ni sọ́ọ̀bù yìí súnmọ́ lẹ́ni. kọ́gá ẹ jẹ́ lọ kọ́gá ó yà lẹ́ ẹ náà tó náà ọmọ ibo ìwọ máa ń dúró síbi torí torí táyà kíníkì ìrìnà o pẹ̀lú bàbá ìyàbò òun jà tún kí fi tún mọ̀ra wọn ẹ̀yẹ ọbẹ̀ alálẹ́gọ̀ àwọn Yorùbá yìí sometimes wọ́n máa wọ́n máa bẹ̀kẹ̀ kókó ní sóyè iná ń bàbá ìyàbò kí fi tún mọ̀ra wọn tó fi wá àtẹ̀kẹ́ ẹ̀yẹ ọbẹ̀ alálẹ́gọ̀. bọ́mìlá nù ní yín ilé ìṣẹ̀lẹ̀ kan. ọ̀ lẹ́kọ̀ọ́ bàlá lọ́ọ́ ti sọ̀rọ̀ èmi ta lálọ́ ní sùúrù àjàyà ni wọ́n bọ́ ṣe ṣe nìyẹn tí bá sọ fún ẹ bọ́ ṣe máa gbé mi lọ nìyẹn ah. má bá wọn jà bọ́ ṣe ṣe ah, nìyẹn wọ́n ní wọ́n bá wọn dà wọn lóhùn adé ẹjọ́ ah. mi tuntun adé mi tuntun nǹkan àdùnkù olóògbé kì í. sọlá mo tẹ̀lé yín wọlé kí lè ẹ ti nílò. ń bọ̀ sọ fún nísìnyí kí ni yóò ṣe fún mi. jẹ́ ẹ bí ní tí màá ṣe fún yín atọ mẹ́wàá. èèpọ̀ ń pọ̀ ẹ̀. tàlẹ́ mẹ́fà tàlẹ́ mẹ́fà ah, ah, ah, àkàmọ́ sọ̀kòtò lánàá. tàlẹ́ mẹ́fà àkàmọ́ sọ̀kòtò lánàá. tàlẹ́ mẹ́fà ìníyàwó lápò wọn. èmi bẹ̀ máa yanjú yín ayé lẹ́yìn àbàjẹ́ ilé tẹ fà ayé àbàjẹ́ kílẹ̀ kọ́ kílẹ̀ kọ́ ẹ̀fí lẹ́sẹ̀ ẹ̀fí ilé ẹ̀fí wà ní ìjọ

kí ló kí ló ṣẹlẹ̀ kankan. lẹ́yìn ọlọ́run landlord lọ́kàn èyí ebi ma kọ́ sọ landlord ọ̀dà ọ̀dà kí ló ṣẹlẹ̀ kankan ọ̀dà kí ló ṣẹlẹ̀ kankan. ọbẹ̀ kú àdìyàwó ẹ̀ fẹ́ kú papọ̀ ni. Ah, ah, ẹ ń jọ mà pé téèyàn bá kọ́lé láyé eh. ọ̀run náà ní lọ ah, lórí àwọn dájẹ́ landlord láyé àwọn náà dájẹ́ landlord lọ́rùn. ẹ̀sọ́ ẹ̀ ń tẹ̀ ni o bẹ́ẹ̀ sọ báyìí ẹ̀jọ́ náà ju pépà lọ Ah. bá dọ̀rùn ẹ̀yin oníṣẹ́ jẹ́ kí n máa tọ̀ yín oníṣẹ́ ibi ni wọ́n ṣe lánàá. kí n lọ ṣe kankan kí n lọ ṣe. wọ́n gbé ìyàwó mi èmi àti ìyàwó mi ń jà àwọn agbé ìyàwó mi ọ̀nà fẹ́ bá a parí jà àwọn amú ìyàwó mi àwọn agbé lọ sọ́tẹ̀lì wọ́n fẹ́ lọ́ṣà. ọkàn dá mi dúró kalẹ̀ ọ̀pọ̀ ìwà fọ́ọ̀hún. bàbá ńlá tàbí kẹ́ má bínú sí mi. ọ̀dẹ̀ tí ń bọ̀ ti wáì ti bẹ́ jóló jẹ́ràn jẹ́ràn ah, wọ́n lóní <laughs> ẹ bá mọ ní mo ti jẹ́ lẹ́kọ̀ọ́ tó dé kódà mo ti jẹ́ràn ìjàpá. Mm-hmm. Ah ẹgbẹ́ lẹ́ẹ̀kẹfà mọ̀ mú un jẹ <laughs> tẹ̀lú ná kí bóòlù sì fọkùnrin ná ṣé àwọn òbí rẹ yáwọ́ lọ́wọ́ òbí rẹ ní ṣe lọ sí dọ́dọ̀ rẹ ni àbọ̀ fóògùn fi ọ torí ẹ̀ fi ti ara yín kí ni torí pápá bíi ajá wàá rù látọ̀ àwọn yóò tún máa nà ọ́. a fi sùúrù bàbá láńlọ́ọ̀dù mi mọ̀ pé ń wò wá o. ọlọ́run kan bínú sí ọlọ́run kan bínú sí bí wọ́n tẹ̀kẹ́rẹ̀ nínú tọ́rọ́tọ́ báyìí <laughs> tí ó gbà yàrá gẹ́gẹ́ yàtí ẹni tèmi ni pé bá a ṣe ń ṣe fàájì pé ká máa ṣe fàájì lórí bẹ́ẹ̀dì ni ẹni ń ṣe mí. Ah, bàbá ńlá ń lọ. jẹ́ràn jẹ́ràn jẹ́ràn jẹ́ràn mẹ́rin sí. jẹ́ràn sí. àmọ́ ẹ̀yin tí a mọ̀ tọ́jú obìnrin ṣe báyìí. Ah. Hmm. èmi bọ́lọ̀ ṣe dá mi ò yé mi bá kí n lè máa tọ́jú obìnrin ọlọ́run ṣe dá mi ni òwe mi tó bọ́ máa fẹ́ tọ́jú obìnrin gan. Ah, kò dé lákì ń pa àyàn ṣá ẹni lálọ́dí jálọ́dí jálọ́dí kò kàn dá kí n pa àyàn tí màá pààyàn ó tún lè lọ di tìjọba já lọ ní já lọ ní já lọ ní. bàbá láńlọ ló dàbọ̀. abẹ́rẹ́ wa gbà mí lọ́wọ́ ọmọbìnrin olórí burúkú tí ń mẹ́rin bíi kọ̀lọ̀kọ̀lọ̀ yìí tí wọ́n sọ fọ́kọ ẹ̀ ni olùsí àti pámánẹ́ǹtì mànú ayé rẹ̀ ẹ̀hún tí mìíràn ti fi toothpick gbẹ́ran méjì papọ̀ lẹ́ẹ̀kan náà rètí ẹ̀mọ́ kọ́rí ọwọ́ aṣọ fún wèrè tó dàbí jẹ́ fi sọ́ọ̀kì ọkọ ṣé kìbàjẹ́ àfọ́kùtà mọ́ mi lórí ni èmi ti dẹ̀ tún nínú lórí tẹ́lẹ̀ lórí burúkú ọmọ. ẹ torí pé àwọn méjì ń jẹ ẹ fẹ́ parí ìjà ẹ wá mú ìyàwó níyàwó ẹni kọ́ máa wà báyìí ló ń tẹ́ẹ̀lì ẹ tún fẹ́ gba yàrá. kí ló sọ pé ó ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. Eh, fọgá kódà ọgbọ́n tó lọ fún mi kàwọ ẹ so láàrin àwọn olóṣèlú tọ́rọ̀ bá dà lò wọn á gbé lọ house <laughs> láàrin landlord àtàtẹ́nàtẹ́ máa ń jà tọ́rọ̀ bá le jù á gbé lọ sọ́tẹ̀ẹ́ Ah. ní kí ẹ fẹ́ kẹ́ ẹ ní kí yàwó ní yàwó abáyé ló fẹ́ ah. ẹ sì ṣe tó jà ah. ẹ ṣe tó jà ẹ sọ pé ó oníkan ikú ẹ wo lọ́nu wọ. mo ti gbọ́dọ̀ bá mi sọ mo ti gbọ́dọ̀ tó ṣe ó kò nù lé. a ṣe ìlú mi a ṣe ṣe bẹ̀rẹ̀ mm, lálọ́ọ̀dù tẹ́lẹ̀ ẹ ti jẹ tán mm, mm, ẹ ti jẹ tán lémi tí màá fi kúrò nù léyìí kó ṣe hundred years mi nìsan kọ́ bọ̀. bẹ́ẹ̀ni ah, ah, ah, ẹ ti tẹ̀lé lára yàwó síbẹ̀ a máa kọ́ ọ́ lọ́wọ́ sọ̀tọ̀ yìí. gbogbo ọmọ tó ṣẹlẹ̀. wọ́n ti lè ṣe mọ́tò àyè lè gbé gẹ́gẹ́ bí. wọ́n tó ṣẹlẹ̀ rẹ̀ lálọ́ọ̀dù lálọ́ọ̀dù ó pe ìyàwó eh, bàbá ìyàbọ̀ ó pe lọ sóòtẹ́ẹ̀lì nítorí pé ó lò fẹ́ parí ìjà pẹ̀lú wọn ọ ìyẹn náà dá bàbá Ìyábọ̀ wọn lè ṣe máa wo èèyàn títí báyìí ẹ tẹsán pé kọlọ kọlọ ọmọ báwọn fúlàní jà kó dá. tẹ́tẹ́ sani iye sábà fúlàní náà sọ bàbá Ìyábọ̀ wo lálọ́ọ̀dù lálọ́ọ̀dù ó gbé ọbẹ̀ lọ mú ṣe ìyá Ìyábọ̀ nínú òtẹ́ẹ̀lì. ẹgbẹ́ kúlẹ̀ yẹn tẹ̀lé kí ìyá Ìyábọ̀ kọ́ bàbá Ìyábọ̀ kọ́. akérò mìíràn palliative palliative kọ ẹ kọ́ wa ẹ kọ́ wa wọlé dàrú ẹ jọ lẹ́mi kan àtẹ̀yìn kan lẹ́mi kan yìí kan tẹ́ ẹ bá tún kan lẹ́kùn mi tẹ́ fẹ́ sí wọlé adéṣù ọlọ́pàá ìjọba adéṣù ìjọba adéṣù ẹ má sì mí lọ ní oṣù ẹ má sì àríre sùn àríre sùn tí màá fi kọ́lé ní ìfọwọ́ nira. àṣẹrí tí màá fi kọ́lé mi tí náà ga o tí náà ga o ìfisí wa yẹ lọ́wọ́ má gbòòsà iná ká. tí màá fi kọ́lé mi ní ìfọwọ́ má gbòòsà iná ká. mi ní sọ kọ́pọ̀ tó bá yẹ abẹ́ ìrìnsẹ̀ ọlọ́run gbà tẹ́ bá wà pé bí ẹ̀yin ṣe wa ẹ̀gbìn ìjà parí ìmọ̀ àtàrí láti bíbá ìdè títì àwọn anìkọ́ra pè yí pé iná ń jó kára parí ìjà. ẹ máa bọ̀ ṣé ẹ máa padà sí ilé ọjà yín abẹ́ máa wọlé. ẹ wù yín ẹ tiẹ̀ sí ẹ wo ọtọ́ tẹ̀mí lọ́lọ́run ṣe dáa gbogbo kìnìún ẹ ẹ jáde. olórí bá mi sọ̀rọ̀ ni o torí pé mo mọ̀ pé àìní íńtánẹ́ẹ̀tì rẹ ọ̀rọ̀ gidi lọ́ba àtọ́bọ́ sí ní wọlé èmi mo sì nílé mi gbogbo ẹ̀ tó lọ́n bá ti ṣe ogún kan fún báyìí gbogbo orí burúkú tí wọ́n ń ṣe wọn wọ́n fọ́sá gbà bí n parí. ẹ ẹ lè bomi láyà so kí ló dé irú eré burúkú wo ni ẹ wá ṣe báyìí ẹ wá ṣe báyìí kó dáa. ìbò láyà sọ sí wọn náà tó máa rọ́pù mí ní ìbò láyà sọ ní tí mò ń sọ ni pé bó ṣe bá mi sọ̀rọ̀ nísìn náà pé ẹjọ́ gbọ́rọ̀ náà dáadáa bí ẹlẹ́gbẹ́ pé ó sàlù náà ni àwọn àtàfin kankan náà ni mo fi sọ pé bó ṣe bá mi sọ̀rọ̀ mo ti gbọ́. àwọn ọ̀nà fẹ́ jọlẹ̀ yín wọn náà fẹ́ jọlẹ̀ yín. padà tí mo bọ́ tàwa ẹ̀gàn ò pé mi ẹgbẹ́ yẹn kan fìyà jẹ rẹ̀. ẹ wo ẹ wo ẹ má ẹ má ẹ yẹ kébìlọ̀ tajà tèmi ara yín ló ṣe mi tó bá kí yín mọ́lẹ̀ tó gbé yín tó náà yín mọ́lẹ̀ kí ló máa sọ alópa láńlọ́ọ̀dù àbíṣe bí mo ṣe bá yín dá sí yẹn yẹn ò dáa mo ní ká wọlé lẹ́dọ̀ tó padà wá ìjà ń gbénu yín ìjà ń gbénu yín gidi gan kò sí wàhálà èmi lọ ṣọ́ọ̀bù tèmi o tó bá lè tiẹ̀ ká máa o. ọ̀sẹ̀ ẹ mọ̀ lè rí ẹ pé kò sí àtọ̀nù gómìnà àti landlord níyẹn pé ń ọjà àtọ̀ sí gómìnà òfin dì. dọ̀tún ní sùúrù náà mo ti ní kó fún one time díẹ̀ èmi àti Rónkẹ́ ṣe lè ṣe débi tá a ti ń jẹun náà láì ṣe ń jẹun ní sùúrù àní pé débi at least maybe the next one hour ah, ah. ṣé àwọn adó oúnjẹ náà máa sáré bò ní à ń bọ̀ àchiw òun náà wà ń bí à ń bọ̀ à ń bọ̀ dọ̀tún nìyẹn. Ojúde ti sú mi, I'm tired, ti sú mi. Kí ni kẹ́kí ló sùn? I need my privacy. I need privacy, man. Privacy what sense? Usha, <sighs> my roommate, me. While I take voice, ma keep on it down. Oríṣiríṣi kò tiẹ̀ ní kí mi, oríṣiríṣi attitude, unnecessary attitude. Kó mo máa ṣe, ó ṣe sú èmi jàre. Bí mo ṣe ń ṣe, bó ṣe ń ṣe mí báyìí sí, bí kí n rówó kí n lọ gbalẹ̀ tèmi ni. Let me just be on my own. Ah. Mo máa ń ní ìgbòrán. Mo máa ń ní ìgbòrán. They might bother. Don't stress yourself. I'll be fine. Ma sort I know I'm leaving that place. Ma worry. Just eat your food. Okay tó bá ti ń sọ̀rọ̀ báyìí mo mọ̀ pé kí ni ẹ ti wà ní mind ẹ nìyí. ó ti wà lọ́kàn mi àìkín gbàrọ̀ fún ẹ ó ti wà lọ́kàn mi i'm gonna leave the place but don't worry i'll be fine. ṣùgbọ́n pé project wa ṣùgbọ́n bẹ́ẹ̀ tá a ti mọ̀ báyìí máa sanwó ìbáyìí máa ṣe because tó bá ní kó pa project nsúnyìn tó ń wá owó accommodation kiri how will you go about paying your project. Jide i'll be eh? fine don't worry ṣáà máa jẹun ẹ lọ i'll be ah, fine. are you sure. ah okay eat your food ṣé o like it oúnjẹ wà òkè. ee eh, eh, mo mú ẹ o ah, ee mo mú ẹ o mo mú ẹ o. mo ti gbọ́ ìjọ fún mi múlẹ̀ máa jẹun ẹ̀ lọ àwọn ifá ó ti jẹ́ pé gbogbo ọjọ́ wáyé mo gbọ́dọ̀ ká pariwo nílé ìsà àbí bí wọ́n fẹ́ ṣe wáyé tí wọ́n sí tí ẹ máa ṣe lọ́ọ́ kànlẹ̀kùn lé wọn lórí wọn tó di pé wọ́n bọ́ tàwa ni àbí kí ni gbogbo eléyìí gbogbo kẹ́ni náà lọ́wọ́ mi twenty dọ̀tí ní wọlé. ẹ káàárọ̀ sá. ẹ káàárọ̀ ẹ wá ìwà mo ló dà. mo jáde. ọ̀ ń jáde. sọ àpò ni wáyé. mo sanwó fún ìyá àmọ̀ ìdúró wa mi ṣe. ṣé yàrá màrí ní landlord sóun ló nílé ni. mi ò mọ̀ assistant fún mi o. irú orí burúkú wà wọlé bá mi wù nílé náà. ẹ jọ mo ti late mo jáde jáde lọ bò tó òní tó nu dé sí tó fi lọ. a ní mo ti sanwó fún ìyá àmọ̀ rí kó bá mi ṣe é mo jáde ṣé eh, ìyàtọ̀ sanwó ní ṣé kọ̀m̀pìlìtì yẹn ni lójú ẹ̀ ọmọ ìṣẹ́mi ló ń tapá báyìí sí. inú na fún ẹjọ́ mo jáde ojú ń kàn mí ẹjọ́. a ó sì lọ náà NYSC last call yàtọ̀ abẹ́wà gbà mí ni sáà ọ̀gá mi wá gbà dé ni ọ̀sán fún yàrá màrí yàrá màrí ó dá mi lé mi rẹ́ǹtì lórí wáì ọ̀sán fún èèyàn tí ó kọ̀m̀plíìtì ẹni tí ó gbọ́ràn dáadáa lórí ọ̀sán fún. mo gbó bí ní mo ò sẹ́yìn mo ò sí nǹkan kan bẹ́ẹ̀. ká ló wáyà náà wọ́n bàjẹ́ wọ́n tẹ́ para rẹ̀. sórí kó padà lọ sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ níjọ́. padà lọ sí ibò ẹ wá wá ọkùnrin ṣé tí ń dùn yín ni mo rò kó rí ẹ burú mo ń bọ́ sọ̀rọ̀ pé ọ̀hún kọjú ẹ ti pé má di bínú mi o lọ́yẹ̀ bẹ́ẹ̀ rí bínú mi bínú ọlọ́run lórí o ìwà àtìyàwó ló ló bú tẹ́ fara ẹ̀yin méjì tẹ́ ẹ̀ pé kàn tẹ́ sọ̀rọ̀ ayé di pàtàkì. and two people. adógúnmọ́kọ amọ̀nàrún má lọ. and two people kò sùjọ́ tíyàwó ẹ̀ múra tó dúró rẹ̀ rí òrìwájú ẹ̀ bíi jẹ́bí jẹ́ bájà gbélé fún yín àjọyàn. màdé kò bóyan. tẹ́ bá mi ò dàpọ̀ mọ́ kò kún mi. tó dàbí jẹ́bí sọ́ọ̀kì ọkọ̀ kí ni ara abo ni ó lè mú gbalẹ̀. ṣé omi tí mò ń pọn yìí mo dẹ̀ ti ṣiṣẹ́. mo kàlùkò gbọdọ̀ pọn mi fúnra ara rẹ̀ ẹ wá ìyá ìyá ti yín kọ́lé ìbí digbẹ́ ilẹ̀ mọ́wọ́. wọ́n ti jáde nítorí ẹ̀ la ṣe ń bá wọn. ọwọ́ gan tami gan mi ò pọn mọ́. wá ẹ wo ọmọbìnrin dáńpẹ́ kí ló dé wá fi kọ̀ọ̀tún wọn tí wọ́n lò nílé ni. èmi ni mo ní nǹkan ṣé tabadẹ ṣe lè yín dáadáa ṣé wàhálà wa wà ń bẹ̀ tí yìí bá ṣe lọ yunifásitì mo ṣàṣe nc mo ṣe parí grade two tán báyìí ni mo ṣe nc division of labour ni wọ́n ń pè. wá wá wá kí n lọ kàánú ìwé tó wá múra kankan lẹ́tà mẹ́ta náà ní nc yìí lọ́ọ̀kà ló wá di kó múra kankan hmm. kí láwọn àná wá jẹ́ pé university graduate nǹkan ah. ní lẹ́tà tí wọ́n kùn rẹ̀ rẹ̀ àti pé yàtọ̀ fún yùn ẹ̀ẹ́n kó ọba pọnmi fọ́ọ̀tì ẹ̀ kí wọ́n náà pọnmi kán fọ́ọ̀tì ṣáàdì ìyá wọn o ṣe àti fẹ́ di ọ̀rọ̀ rẹ di director nù lé mi mm, tó sọ̀rọ̀ rẹ di CEO mi wámi wámi wo wo ọmọ ẹlẹ́wọ̀ alákìsà ìjẹ́ kórìí ẹ pé kó ọmọ máa hán tó fi mọ́ bá ń sọ̀rọ̀ respect ẹ̀ máa fún ọlọ́ọ̀lẹ́yìn fún láńlọ́ọ̀dù o sẹmi sẹmi ọlọ́run landlord kílẹ̀ kún wẹ̀ dọ̀sùn olùsẹ́ alákìsà mi bọ́ sọ̀rọ̀ ó sì kí níta. domestic violence náà pé crazy top ni. crazy top ẹyin náà ló jíjẹ́ crazy tọ́wọ́ àmọ́ crazy nulẹ̀ mi ni. ọlọ́kọ̀lẹ̀ ayọ̀fẹ́mi àtọkọ mi ó lórí pé mo. tọ́ba tiẹ̀ kọ́ kẹ́sì tẹ̀mí lọ́kọ̀ fún yín tí n fi nílé sọ̀rọ̀ nulẹ̀ mi lónìí wáyì àwa máa ní tẹ́sà máa ní ta ló ti spiral jẹ́rẹ́ sí lórí ilẹ̀ tiwa. ẹ mo gbàdẹ́ tí mi nǹkan ọlọ́wọ́ abúkù. bẹ́ẹ̀ ní táìsì bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀jú bẹ́ẹ̀ lọ tí ìsìnkú ọjọ́ ọ̀rọ̀ bá síbẹ̀ ọlọ́ọ̀ni já mọ ẹbọ wà ń bẹ̀. ọjà ẹyin ọmọ ẹ fọlẹ̀. àmọ́ ní ẹ̀wọ̀n ìjọ mélòó mi jọ lọ bọ́sẹ̀gbẹ̀ mọ́ kọ́ wọn kọ́ ojú kọ́ owó àìsí ẹ. nánú bẹ́ẹ̀ ti máa ń rí ayé fún nu wọn pé ọ̀hún pọ̀ kẹ́ sí i ó yá dìde lánàá ọdún bọ́sọ̀rọ̀ ojókòó kalẹ̀. ṣé ká ṣe nǹkan tá a máa ṣe ká máa lọ. kí ló mẹ́tọ̀ gàrọ́ lọ sókè ọlọ́wọ́ gbọ́ síbi tó ń gara rẹ̀ sí i ẹ̀yin ọmọ ẹ máa lọ́ọ́ tí ẹ máa lọ́ọ́ tí wa kí ni máa ṣe ọ ganan èyàn máa bọ sọ̀rọ̀ gidi pé nìkan nísìnyí ló bá ti kó forí tó bá ti pé orí tiẹ̀ pé ni tí ó wọ̀ yẹ kó máa gbálẹ̀ nù lójú àbọ̀ yẹ kó máa kọ́ máa pọn mi kankan. mo yẹ kí fún mi mọ́ra ni. síbi ìwọ náà sọ̀rọ̀ fara dúró ni sọ̀rọ̀ fara dúró ni n bò tí yín ní sìnkú orí bẹ́ẹ̀ lọ́sí ọmọ yìí bá ní ìdè ọmọ fún ọgbọ́n fèsì wọn gbalẹ̀ wọn gbalẹ̀ ayé ò ń lọ bí ọ̀pá ìbọn o. ibi tó bá fẹlẹ̀ hàn ṣoṣo ló ń ṣọ́ o. àṣeyọrí máa lókun ọ̀la o. ewé lẹ́tún kọ́ yìí. die ayé mojúbà ẹni sùn ẹ dúró kí ló ṣẹlẹ̀ ṣe ayé mojúbà ló parú tù ẹ. bọ kí ni problem yìí lọ́nà kí ni ìṣòro yín ẹ tẹ́ bá ẹ béèrè pé kí ló kọ room to let ẹ ilé afẹ́filé rent ilé afẹ́fi rent. ilé ẹ ẹni sùn afẹ́filé rent n bọ́ nílé wà n bọ́ ní yàrá sílẹ̀ sí bí ìbàdí. tílé ò bá sílẹ̀ tílé ò bá sílẹ̀ mi ì ní kọ ilé síta. Mm òun lè wá kọ root root dai ayémojúbà ẹ kí ló ṣẹlẹ̀ ta ló pa root. bàtẹ mọ pé lè kà ló tẹ̀lé ara yín láàmú. ẹ káàsán sọ ẹ káàsán mọ. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. mo rí i pé ẹ fẹ́ fi lé rẹ̀ǹtì ní ìgbà yìí. yà bẹ́ẹ̀. ẹ jọ kálá máa rí. dáàdì mi lè máa rí bọ̀tẹ́ máa ní láti wá láàárọ̀ lánàá. wo kí lẹ sọ pé ẹ fẹ́. mo fẹ́ gbalé ni màmá rí pé lè sílẹ̀ ní ìbàyẹn. ẹ fẹ́ tẹ̀lé wọn ṣe rálì. Rara, mo fẹ́ gba ilé mo fẹ́ gba ilé <laughs> ilé ilé mo fẹ́ ẹ fẹ́ gbalẹ̀ ẹ fẹ́ gbalẹ̀ síbi kò bá sáyé lẹ̀ kò sílẹ̀ kọ̀ọ̀kan tó sílẹ̀ bí o kò sílẹ̀ lẹ̀ o ẹ má dààmú ẹ má bọ̀ sọ́wọ́ o. ṣé ẹ nílé gbà. ẹ má dààmú o oh. ẹ má dààmú ẹ má bọ̀ sọ́wọ́ o hmm. kò sáyé o ayé wọn dà nínú kọ́ńpáàdì. ṣé ẹ máa lọ wò ó jáde mi lára làbí. kò sáyé o ayé wọn ó ti ẹ̀lẹ́ tó bẹ́ẹ̀ ó má lè jẹ́ pé yàrá mi lọ́wọ́ fi rẹ́ǹtì èmi kì oníjìbìtì lọ́mọ yìí ẹ ẹ wo ọmọ ilé ìwé o Sisi Sisi ilé ìwé o Sisi ọmọ tabakọ ló ń yẹ. ẹ para yín sórí fóònù mi kò sí jàgùdà tí ó tọwọ́ bá kò aláké níbi tí èrò gbé lọ bí egbèje lónìí wọn pa kò lè ṣeé ṣe kólógùn nílò jágòkùn ìyá yìí ni wọ́n máa jí gbé kórìí fún wọn gbogbo tí wọ́n bá rò á jẹ́ tí wọ́n dákun dada sọ́lá fẹ́ ẹ̀ ẹjọ mo bèrè eh, bàbá yẹn mojú bá. ìbá tí a ṣe tó bá ṣẹṣẹ sí ọkàrí ọba àdàgbà èmi náà lórí ẹyẹ méjì ìdásà èmi náà rè tí o sì kí mo lè ṣe fún ọ. àná mo wá sí ìbàyí mo wá wo yàrá kan ní ìbàyí wọn ní kó wá ṣíṣí lẹ nítorí mo ṣe padà wá sá. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, wọn sọ pé o fẹ́ gbadé. bẹ́ẹ̀ sá ṣé bó ti wo. bẹ́ẹ̀ mo wà òkè pẹ̀lú ẹ. o fẹ́ràn rẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ sórí ilé mi jẹ́ máa ń pàlù bàríkà ilé mi ní jẹ́ bẹ́ẹ̀. ok sà. kódà kéèyàn má rọmọ bí tó bá ti délé ayé tó bẹ gbalé lọ́dọ̀ mi báyìí kò sí mọ́kàn ni márùn lóògùn ẹrù bí èèyàn bá ru ọrùn ọwọ́ ní èmi ò sì wá wọn torí pé ohun táwọn náà lè ṣe àfi ṣe bẹ́ẹ̀ pé à ń ràn àwọn èèyàn lọ́wọ́ ni pé wọ́n ti ń ṣe palliative nílé mi jẹ́ yàrá tó ń wò yẹn gbogbo ohun tó pariwo yàrá three thousand and lóṣù ó jẹ́ thirty six thousand and lọ́dún eh, kò kó ti tán ó sanwó agreement bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ten thousand naira sanwó jẹ́ ten thousand naira jẹ́ fifty fifty six thousand lọ́dún. bàbá yín mo rí dàrẹ́ tó yẹ. ti sàn ní owó landlord pé mo bá landlord nílé pé èmi àti landlord lájọ ojú kan láwa ìyẹn náà ten thousand èmi náà kéré nínú ayé ọjà sì six thousand naira lọ́dún. ok màá sọ ṣàkóso wàhálà. ẹ tó wọn máa gbọ́ ilé mi ní òfin o torí lùlù tí òsófin ẹ̀sìn òsín bẹ́ẹ̀ o. ẹ̀mi ò pé kéèyàn má ní máa ń fẹ́ àbí boyfriend àmọ́ ìfẹ́ dìsebù wọ́n wá pé ẹnìkan tó ń pẹ́yìn obìnrin kò sọ owó ẹni tẹ́tí lè gbowó bóyá èèyàn nínú ojú méjì ẹnìkan bá lẹ́yọ̀ kọ́tẹ́yọ̀ kan òtún fúlù síbẹ̀ náà tún lè gbé lẹ́yìn pé kó láti náwó fún yín ni. kò sí nǹkan tó jọ. àbẹ̀ wa mẹ́rin kan tẹ́ wẹ̀sẹ̀ àbí ń tẹ́ pé eyín rẹ̀ ọ̀sà wà ń bá kó ní gbogbo gàtí ẹ̀ ní ìfẹ́ ẹ̀ ti bọ́. kò sí nǹkan tó jọ. nǹkan tó tún ṣẹlẹ̀ ni pé ṣé ti wo gbogbo àyíká yìí ṣé ẹ rọra bisikíìtì lẹ̀ ẹ rọra indomie ṣé ẹ rí wíwú. ìmọ́tótó nínú ilé mi ló ṣe pàtàkì jùlọ tó tún wá tún ṣe alága ọ̀rọ̀ ni pé sẹ́rí inú ilé mi kò sáàyè pé àánú làgbo máa bá àwọn mu àgbo torí pé àwọn fóònù làgbo jẹ̀dí kan wọ́n á máa yàgbà lẹ́mẹ̀wá àyèrè ọ̀yọ́ bẹ́ẹ̀ máa tètè jẹ sọ́kàwé mi ó kún. àwọn nǹkan mẹ́tò tún ṣe farapẹ́ ni pé bí ẹbí yẹn bọ́yẹ níyàbẹ ní bàbá ní bá sọ pé ń bọ̀ wá kí yín ẹ ti gbọ́dọ̀ fún mi nótìsì bí ọdún kan lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́mọdé àríláburú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá sọ fún mi màá wádìí sí màá ti gbọ́ ẹni lè gbàkúdà ìyá wálé tó ti tẹ́ ẹ lọ́rùn báwọn. sọ̀rọ̀ tó adijọ́ ọlọ́run kò wá. Ah, rárá mi tí kò wà mú ẹ̀ṣẹ̀ wá fẹ́ gbọ́ price máa lọ gbà wá sí i. òkú lọ tó lágbé báàgì lọ fún. Ah, tó lè mú abẹ́ ṣe ni irú ọ̀rọ̀ orí burúkú wo nu. Ah, rárá sáà má lọ gbà wá sí mi mú iye tẹ́lẹ̀ nítorí náà. ẹyin wà lẹ́kọ̀ọ́ owó kankan láti wá ní kí wọ́n lára àlàyé ni mo wá ń ṣe. ẹ má bínú sà má sáré lọ gbà wá sí i. Ah, tọ́lọ̀ máa ní pé wọ́n ló gbé bíi ni o ah, tọ́lọ̀ ọba kọ́ mọ ẹlòmíì ò ti gbà kó tó dé o. mo ní pẹ́ sà mi ní pẹ́ mo ń bọ̀ sà ah, mo ní pẹ́. jẹ́ máa sọnù o aṣọ ńlá kọ́ léèyàn ńlá. báàgì wèrè tó gbé dání mo rò pé owó lọ́wọ́ mi bó ti wúlẹ̀ gbẹ̀tẹ̀rẹ̀ ó ló ń sílẹ̀ ìwé òwò. Sisi Sisi ilé ìwé ooo Sisi ọmọ tá a bá kọ́ ló ń yege ọmọ tá a kọ́ àgbélé tá a kọ́ tà ooo Sisi. Gani. Gani. Fọ́gá. Fọ́gá. Ọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ̀. Bá a jẹ mọ́. Mo chókì ẹ. Ẹ sọ̀rọ̀ kẹ̀. Bá a jẹ mọ́. Mo chókì ẹ. Kí ni ìyàwó ẹ̀ kí máa lọ bó ọba pààyàn lórí èmi sẹ́mi kọ́ ọmọ kọ́ lèmi ni ẹ̀rìn wọn ló ní bẹ́ẹ̀ jẹ́ gbẹ́mìí òní lẹ̀ lẹ́jọ́ ti jẹ́ gidi máa lẹ́ka. kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀. wo bí obìnrin mi ṣe tó ogun ogun lábẹ́ ni ọ̀dà ó ti gbalẹ̀ bá mọ́. ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ lọ́ọ́ rọ́jú bíbí ẹlẹ́dẹ̀. lọ́ọ́ mi kì í kú ti pọ̀ yín o ti lọ kejì dàtẹ̀ ìwá lọ o. kí ni. wo reverse cow game mo fẹ́ ṣe rẹ wo àgbàdo yóò máa dùn mọ́ ẹ. kọjẹ mi ní kí ni kó ṣòkò nígbà tí ṣe kò fẹ́ lọ sáré tó wá wọ tíráàkì báyìí. dodo kí ló dé tó fẹ́ pa mí tó fẹ́ pa mí ni ìgbà wo kankan ni mo sùn náà ìgbà wo ni mo sùn tí mo kùn ún rẹ̀ tí mo kùn ún rẹ̀ tí mo kùn ún rẹ̀ tí mo sùn kí ló dé ọ́fíìsì ọ̀nì èmi ò ṣe kankan mọ́ èmi ò ṣe kankan. ṣé wọn pọ́n wọn ẹlẹgẹ́ ni mi tó wá lọ́ọ̀kì ẹsẹ̀. mo ti lọ́ọ̀kì ẹsẹ̀. kò sí wàhálà ṣé mo pé gbà tèmi àti ẹ fẹ́ra wa lójú ọ̀nà ọmọ bí mo ṣe gbádùn kìíní sí mm-hmm. ó dẹ̀ ti wá fẹ́ mi nìyẹn ṣé mo pé à ń kọ́ mi tì kí ló ń pè sí àdọ́jú ni àṣà ń ṣe fẹ́kúfẹ́ ara. èmi ò mọ ọdẹ sanwó orí mi báyìí. oúnjẹ ni o. mo fẹ́ táyà fẹ́ táyà lọ tó o bá ṣe rìvásì wá ṣe tọ́. láìláì mo lọ mo lọ. o ò lè lọ́ọ̀kì wọn láì wọn bí ẹ. pẹ̀lú náà pa mí pẹ̀lú náà pa mí ara mi ti mú. mo pẹ̀lú táìsì. yájẹ mọ ó dà wá mọ mú mi kémi náà mọ yájọ mọ ara wọn. sisi ilé ìwé ooo sisi. Make the haze while the sun shine why the sunshine o ire lónìí o ire o ire àdéká ti bá kọlọ sá kọlọ ẹ gbà orí mi ire lónìí ṣé ọwọ́ rẹ kì í sá. má fi ọwọ́ òsì kàn mí má fi ọwọ́ ìranù ẹ ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́. ẹ wá fọgá èmi nì kí ló ṣẹlẹ̀ yẹn ìta ni ah, títí lébi kú òní mọ́ bínú torí ọlọ́yin lọ́ ti yá àlẹ́ dáadáa la máa ní wéré wéré wèrè tí mo gbélé mo pè alákọ̀rí alákọ̀ra mo pè pẹ̀lẹ́ wa nípàdé ayọ̀ ah, òun ni mo ọlọ́run yọ̀gàn máa ti fi gún lẹ́nu mo ṣe fẹ́ ṣe tẹ̀tẹ̀lẹ̀ kí ni òṣè pọ̀ ní ẹ̀kọ́ lónìí. Hmm? kí ló dé kí ló dé bàbá àgbẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ kò jẹ mí kò jẹ fún ju bẹ́ẹ̀ lọ kò jẹ mí kò jẹ mí kí ló dé kí mo ṣe gangan fún ọ fọwọ́ pa mí ni kí ló dé jẹ́ ká lọ lálílá hmm? ká lọ jẹ jíjẹ ká dẹ̀ lọ sí tó yẹ kó wọnú ara wọn ká ti bọ̀ra. sí òsì kí ló ṣẹlẹ̀ sí ọgàn sí ajágbé kínní ẹ̀ ni kí ló dé ọ̀rẹ́ wọ ni mi ò sùn mọ́jú nu lé kí ló dé ọbẹ̀ pa mi fẹ́ ṣe mí léṣe ni mẹ́lẹ̀ wo wo mọ̀ kù wo ìwà ìwọ̀ ìwò bí ò sùn mọ́jú kí ló dé ṣé ò ní sanwó lé ni àbọ̀ ò ní jẹun a máa mọ bá ṣe máa mú a máa mọ bá ṣe máa mú láńlọ́ọ̀dù mọ́lẹ̀ má ṣe ìwà ìwò ṣe ìwò ni ọ̀yá ọ̀yá ọ̀yá tún ṣe. ó ń dùn mí ó lò sí ó lò sí ó tún dùn mọ́ ẹrù mọ́ ni gbé géètì ń dùn mọ́ nígbà bí ọba rí ṣọ ọgbọ́. kí kí bọ́ ti ọba rí bọ́ọ̀lì ńkọ́ bọ́ọ̀lì ríǹgì ńkọ́ ó ń lọ òwò mi ṣe ṣe rí o ṣe ti rí o gbogbo ará àdúgbò géètì ò gbọ́ gbogbo ẹ̀yin àtẹ́tẹ́ wa ṣọ́ọ̀bù yóò gbọ́ mọ́tò tó páàkì sí bí òǹgbọ́ igi òǹgbọ́ o ẹ rí o torí tí mo bá bẹ̀rẹ̀ ti tèmi ẹ ní sọ pé bóyá mo jẹ̀bi igi ewé ṣòǹgbọ́ torí pé ọkọ mi mọ̀ pé lubido mi hàn ó dẹ̀ mọ̀ pé mi ò fi kíní ìṣeré kò dé mo sọ pé ó sọ pé òun ṣe wìwàwì mo dẹ̀ ní kó ṣe wì nìkan tó bá dé ìjẹ́ wà ló fẹ́ kó mú ọlọ́mọ ẹ̀ kó lọlé kú lọ́wọ́ ṣo ti gbọ́ igi ó ṣojú ẹ o torí màá ní pé iwájú ta ni mo ṣe sọ. So wàhálà alátiṣe ló máa máa ti ṣe ara ẹ̀ géètì ṣe rí o ẹ rí o sì wà lọ. èmi wọ́n dé ọjà ajé níbi tá a jẹ ṣe o àwọn ọkùnrin àwọn ọkùnrin ọmọ wa ọmọ wa ọmọ wa ọmọ wa obìnrin náà ọmọ wa ọ̀pá ẹ̀yìn jẹ̀ di gbogbo ẹ̀ ló wà bí ọmọ wa lóríṣiríṣi ìgbà mi kọ́ má tà tẹ̀mí àmọ̀rí ni kò máa gbà tẹ̀mí àmọ̀rí ni kò máa gbà. yíyá àmọ̀rí ẹ kàrọ̀ rárá ah, ah. mà. sísí léwe ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ti ń pàtẹ ọjà. ẹ ẹ ti ń pàtẹ ọjà. ẹ fẹ́ ràgbà. Ah, ẹ ti ń pàtẹ ọjà. ẹ fẹ́ ṣètùtù. mo ní kí n kí yín ni mo ti lọ sí school. ẹ mo ti lọ sílé ìwé mo ti lọ sílé ìwé. ẹ wò ẹ wá ṣé ẹ mọ̀ pé yìí nílẹ̀ kàn lé ni. ilẹ̀ ẹ wo màmá mọ̀rí mi ìlera ìgbàlẹ̀ rárá o iṣẹ́ tí mò ń ṣe ní school sin kò lè fún mi láàyè ṣé èèyàn wà tí mo lè fún lówó tó máa bá mi gbálẹ̀. ẹ. ẹni tí máa sanwó fún tó máa bá mi gbá ilẹ̀ ilẹ̀ máa fún lówó. ẹ ẹ tó máa bá yín gbálẹ̀ ẹ̀yin ò lè ráyè ah, àmọ́ ẹni tó yẹ bá rí ọ̀tọ́ bá yín gbà ẹ wá fún ọ lówó ẹ kò sí wàhálà. Mm. bí èlò lẹni náà máa gbà. ẹ fún ọ ní one thousand. ah ó ti pọ̀ ju five hundred nǹkan. ẹ five hundred. ká nìyẹn five hundred mo ní five hundred. láyéláyé mi ò búyà yín ṣe máa búyà yín torí kíni. ah màmá mo rí five hundred naira five hundred eh. màá fún yín náà five hundred naira. Eh, eh, five hundred bẹ́ẹ̀ni kò sí wàhálà. kò sí bá ti dé àbí. àbí ṣé tí n bá ti dé kí n yá fún yín. tí n bá ti dé kí n bá mi gbà màá fún yín ló ti bá ti kò sí wàhálà. ajé o ẹ tẹ o. ó dàbọ̀ sísí iléèwé iléèwé. Ah ká má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé bíi pé China bí mo ṣe máa ń wò máa wò bóyá kí ló dé tàn báwọn China gbélé ọlọ́run má jẹ́ kí ọlọ́kọ́gùn àmkáàbò um, àti gbogbo ẹ̀kọ́ kó káwa mọ́lé ọlọ́run kò ṣàánú wa. mo tọ́ bá ṣe lé ní ló ń dá lọ́la o má fún ní bọ́lá jẹ́ bàtà rẹ̀ àdúgbò. àwọn èsè tilẹ̀ yìí ah, ẹ̀ẹ́dójúmọ̀. <laughs> ẹ mọra ayé gan ìlú yẹn òkè ògùn la ti wá òkè ògùn ni abẹ́òkúta àbúrò mi máa rì àbúrò mi máa rì. pẹ̀lú gbogbo ṣé ìyàwó yín náà làwọn náà. ṣé ìyàwó mi rè àwọn méjì tọ́lọ́ ń jogún fún ààrẹ. ẹ ǹlẹ́ sà ilé ìgbé lẹ dá ọ ẹ lẹ ọlọ́wọ́ yìí ó ọmọ fìlà wa ẹ mọ̀kàn tiẹ̀ ní wá yọjú sábúrò mi ni. ayé mojúbà lẹ́mọ̀ yìí o ayé mojúbà rè ayé mojúbà ìbàgbàlagbà. ọ̀dà àbúrò yẹn tó ń ṣèǹnáwó ni ṣé àbúrò mi eh. kì í ṣe pé ṣènáwó bọ́kàn ni wá gba líìfù lọ́dọ̀ rẹ̀ bí ẹni kí ìsìn ní pẹ́ lọ́dọ̀ rẹ̀ fẹ́ sẹ́wó mi yìí lò tọ̀dún kan ah. bẹ́ẹ̀ ni yìí lò tọ̀dún kan lọ́dọ̀ rẹ̀ èmi mọ́ faramen tí ń bá wa lọ. ẹ wá fún wa mo ah. ah, gbọ́dọ̀ lọ kólókóló mi nù mo gbọ́dọ̀ já mo gbọ́dọ̀ já. bá délé ẹjẹ mo bẹ ní wọn bá. sẹ́ẹ̀rí bí mo ti ẹ̀fẹ̀ dé sí i àwọn olélè wọn mọ̀ fún ìgbà wọn gbàlejò àyè tí mo fojú wọn rí wọ́n bọ̀ pé ẹnìkan wà búrò rẹ̀ wá o àjàrú èèyàn rí láyé. ẹ wò ó ọ̀rẹ́ wa rẹ̀ fojú wọn rẹ̀ jájọ́ ojú wọn rí mi náà fi gbogbo ara gbádùn ẹ̀ níwò mi. mo ti wò níbi ọrùn yín náà wípé bàbá yìí ò lè gbádùn. àyè tó fi gbogbo ara gbádùn wa. <laughs> bàbá ò lè gbádùn ẹ torí rí. ẹ wò lẹ́yìn máa ń ṣe wèrè òkè òkè mi máa ń ṣe wèrè abẹ́kúta. wèrè abẹ́kúta wèrè ọ̀wà á dì lọ́pọ̀ àwàkẹ́ tùgẹ́dà kò lè bàjẹ́ fún yín. sáà máa yín ti má rì ni sẹ́ẹ̀bì irú wọn lẹ fi ń béèrè ni sẹ́nu ilé ọmọ rí. lọ́wọ́ máa ti pé àyẹ̀bá ní kí n wà wọ́n lè máa ah, ọmọ gẹ́gẹ́ tí rẹ́ẹ̀nì tẹ̀wé ọ̀rẹ́ rẹ̀ sí. kò sí adé rẹ́ẹ̀nì ẹ̀kọ́jú wájú ẹ̀ dàkú o. ẹ̀kọ́jú wájú mi rọ̀ mí lọ́fẹ̀ẹ́. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sí kọ́kọ́ gbé ibi tí mo dá inú òun inú mi tí nùgbò ní àjẹpẹ́ ní o. ṣé fóònù yín gan ní ríǹgì wọn. òótọ́ mo ti ẹ̀kọ́ mi ò gbọ́ bẹ́ẹ̀ o ah. àbúrò mi náà ló pè mí. Ah, ẹ̀yin ó bá ọ̀dọ́ náà lẹ̀ o. ẹ lo ijó ẹ lo ijó. mo ti dé ẹ wà ní uber mo gbé. wọ́n bá wa dáná lẹ̀. bàbá kan ti ń pè láyé olóògbé mi àwọn ọ̀sáré jẹ̀lẹ̀kẹ́ láàjò là gbogbo wọn náà wọ́n bá mi wá àti oríyọmí <laughs>

ẹ máa rí tomato bí èbó kúrú ẹ̀ rí orí bí wọ́n kù bóyá wọ́n máa fi lọ kúlọ̀bù wọ́n máa fi ja yé ẹ mẹ pílẹ̀ sáàdì ní sè. ẹ má pílẹ̀ ẹ má pílẹ̀ ẹ má pílẹ̀ ẹ má pílẹ̀ ẹ jó ẹ má pílẹ̀ ẹ má pílẹ̀ abadélé àbúrò mi ọ̀fà wẹ̀sù àbúrò mi ọ̀fà wẹ̀sù ó ní sẹ́ńdà ìgbò kan tó rè é ó dáadáa bá rè é. ọ̀pọ̀lẹ́ ọ̀pọ̀lẹ́ ọ̀pọ̀lẹ́ gbogbo rẹ̀ wá fún ẹ̀yin abẹ́kúta ọmọ wọ̀lú ẹ̀ mọ tẹ́ wọn. ẹ nọmba ten mọ̀ ń lọ nọmba ten street. ẹ lẹ́ o bọ́sẹ̀sẹ̀ wọ̀lú ni o ẹ mọ̀ pé ìyẹn wọlé lábẹ́kúta. ṣe rí gbogbo ọ̀nà bíi ọkọ̀ mi fọ́pùlà bíi ẹ má jẹ́ wọn mọ̀ pé. èló la ti ẹjọ́ sọ gan-an èrò lọ́rọ̀ owó tá a jọ sọ rárá o ẹgbẹ́ sá sọ̀rọ̀ four five ah, four five la sọ. àjọ sọ̀rọ̀ kankan o ah. ẹ sì ní four five la sọ. four five la jọ sọ. àjọ sọ̀rọ̀ four five o ẹ ẹ bí síbẹ̀ àìlùnà mọ́tẹ́nì wọ́n pè four five lẹ́fẹ̀ẹ́ gbà four six ni ẹ gbà. yóò pọ̀ ẹ̀rọ four six ni. ara ìdẹ́bẹ̀ kan náà sì jìn gan. ẹ yẹ nsọ nsọ ah. mo ti ń ka kìlómítà látìgbà tá a ti ń bọ̀ mọ́ ń kà. ọpọlọ ni mo rí díẹ̀ látẹnu ojú mi. ọkọ mi sáwọn mọ ní ha èmi kò fi gbogbo ara mọ ṣe ha lálejò ni o. ha ha gbádùn ha tura ha fún mi ni. nígbà ha ha pa ha ẹnu sí mi ha tí ha ha ha lọ́rùn. èyí lè ha ha mú ha sọ pé four ha four six. ẹ̀rọ ha ha mi sọ̀rọ̀ báwọn o èmi ò fẹ́ o. Ah, ah. ẹ dákun ẹ sòwò ọkọ mi ní sùúrù ní sùúrù ah, ní sùúrù. ẹ bá mi náà dákun àwọn èdè kẹ́ni mo gbé wọ́n ṣe bẹ́ẹ̀ bóde àwọn burúkú. kí wàá ní gbogbo eléyìí ẹ̀yẹ́ ni ẹ̀yẹ́ tó kọ yín. ẹ̀rí ẹ̀ pa mi má má fojú ni mí àbò ya wèrè ni tẹ́lẹ̀ pé òun fojú àlejò wọ̀ kí ló bá ká. kí lẹ gbókò ara yín gan rí ẹ jẹ́ sọ fún yín eh. sísọra tẹ́ sọra ló lè má bà lẹ́rù pé mo lè má dá yín gbé mo lè fọ́ yín lẹ́nu. wàhálà àwọn òbí ọ̀dà bẹ́ẹ̀ bá nàró àwa yóò fi màálù green rúbọ ebi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ lè jẹ méjì. ìjọ pé bẹ́ẹ̀ bá green ní èrúbọ ebi sọ ń yọ mọ̀ pé mo wà nú ẹgbẹ́. ẹ̀yin àgbàlagbà tẹ́ tó lé o gbé mi gbogbo ọ̀rọ̀ ló ń bi mímọ̀ dán lọ. ẹ mo ní four five lájọ sọ. bàbá mi ẹ dákun ẹ mọ́ bínú. ẹ wọ ẹ yẹ má má bínú èmi ò gbọ́dún o. ṣé ìjọba tí mò ń ro tó o pé lè dán ọpa ni. kí lẹ́mí. tó o pé lè dán ọpa ni. dádì ṣé bá ṣe ìjọba. wàlẹ́ ẹ̀rọ yín dùn lẹ́nu ajá. Ah, níbi tí wọ́n wọ̀ yín sí. ọ̀rẹ́ orí ẹ̀ máa pé. yìnyín ó pè. olùrádà rẹ̀ ó kú omi. egbò ní kágbàlagbà ọmọkùnrin four six kọ four seven olè. ẹ ń jọ mọ̀ pé mi àtàn DSS báyìí la ṣe jọ rí ẹ̀mí àtàwọn immigration tí wọ́n bá jálẹ̀ lórúkọ ajá mi. àwọn àjà immigration àwa náà lẹ̀pọ̀ lókè ògùn á lẹ̀pọ̀. ẹ ń jọ mọ̀ pé lọ bọ́dà. àmọ́ máa yan mọ mọ yẹ bẹ sẹ mọ yẹ mọ yàn èló lẹwọ kọ tí o bá ti fọlọ tí tò lọlọdì Ọlọ́run tó ni. lọsì ara àdá òsì bóun tó yóò fi ṣe dáadáa ó fi ṣe àṣẹ́ni sẹ́ẹ̀dì náà ló fi kókùn tó fúnra rẹ èmi sọ bẹ́ẹ̀ fọ. sẹ́ẹ̀lì èlé tí n bá ta ọ̀rọ̀ kọ̀. àti ẹ̀jẹ̀ òrìjìnà lórí ìwé lọ́rọ̀ kọ̀. sẹ́tọ̀rí pé mi wòrowòro àgàdàgodo rè kọ́kọ́rọ́ rè oríṣi oní. ẹni tó ní plọ́ọ̀gì lẹ́nu ó lọ sí. ó ṣe ra jẹrẹ́tọ̀ mọ́. mọ̀ sáájà ni wọn ṣáàjì ẹ jẹ wọlé kẹ gbé mi lọ nọ́mbà tẹni gbé mi lọ nọ́mbà tẹni èlò lọgbà èlò bọ sísì ọgàn. tí n bá pọ́ tì lómi kọ́ kọ́ padà sí kọ́dà sí níjọ parí papọ̀ ni. padà sí èmi ọmọ bù ẹni bẹ́ẹ̀ yìí èmi ọbẹ̀ yìí mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yìí. gbé ìjọ lòlẹ́ pẹ̀lú ìgbẹ́lẹ́gẹ́ ọmọ ìyá mi òní tó ní òní tó ti kọ̀tró mi látàárọ̀ òní kọ̀tró òní bàjẹ́ wèrè lẹ tó gbé wa torí ọlọ́mọdé àwọn ọkọ̀ wèrè o bíìlì mi bó sì sọ pé mà sọ bíìlì kò sí tí ò sọ tán. sẹ́ńtọ́ kọ́kọ́ gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn tó gbé àfi. ta ni aláwọ̀ gbé mi láti ilẹ̀ bọ́gà. iṣẹ́ tọ́kọ́ làárọ̀ ọjọ́ náà bọ́gà. ṣé èsì èsì pọ́ọ́dọ̀ ìdẹ́lẹ̀ fẹ́ dé sí ni. a ní ẹ mọ bá ṣe jẹ ni alẹ́ gbọ́ mi ni wọ́n ó yà mí lẹ́nu. lánàá ọdún mi ló gbé yìí lánàá ọdún mi iṣẹ́ kábúkábú náà ṣe lánàá ọdún létí mo ń gbé iṣẹ́ máa wọ sí ọlọ́wọ́ bó ṣe ń sọ náà wọ sí ọlọ́wọ́ ọba. iṣẹ́ tọ́kọ́ làárọ̀ ọjọ́ ni. máa fọgà ṣe sùúrù bóun tó ń darin o orin àkóbá lọ ń dá ẹkìnrin náà ẹ tí ìwọnulé ọ̀rọ̀ yín dàbí ẹni tó fẹ́ gbẹnulé ní ẹgbẹ fúláwà sí ni tọ́sẹ̀ ń béèrè púpọ̀ nínú ọ̀rọ̀ ilé títí ń já fúláwà lẹ́wọ̀ kí tó bá kó débẹ̀ yóò tùrù fúláwà tán ni tí bẹ́ẹ̀ yìí lẹ́ ń wó lu kínní lẹ́ ń wó lu bọ́dẹ́ ti mọ́tò ẹni ni ìdùnnú àwọn ọmọ tèmi rè é bọ́lá bọ́lá bọ́lá bẹ bọ́lá bẹ ní ìwà ẹni ìwà lọ rí i ìjọ. ẹgbẹ́ babalá lọ ẹni bọ́lá ìlú wa ìbọ̀lá ìlú wa. ṣé lọ́la lálọ́dún ẹ̀ lọ ẹ bẹ̀ lẹ́yìn ọkọ̀. ẹ ẹ ní sùúrù o tójú ipa kókókó bí kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀ ṣé ẹ yà ẹ ẹ mẹ́bí mo ti ń bọ̀ ní ọ̀kadà mọ́gàn débi ẹ ti gbé mi. bọ̀ọ̀mọ́ fóògùn fẹ́yìn ti yín ni ẹ yà yín ò ní yá ni ẹ bí wọ́n lọ ẹbí wa ẹ máa gbọ́ fọ́ka yóò ti ẹ̀ kàn mí sórí tó ṣẹlẹ̀ ni pé wọn náà máa déhùn dáa sí tọ́tọ́ bọ̀ nulẹ̀ n bò wá gba yàrá sọ́sọ́ yìí yàrá tó ní bíi fún yín. ọ̀rọ̀ tún ilẹ̀ ti pè mí. ọmọ ó ní yàrá rébété. ẹ kájọ máa gbádùn olórí yàrá rébété. ọgbà pẹ́ẹ́sì bọ́ ìsì bàbá fẹ́ràn ní. kájọ mọ́ ọ̀dọ́ kájọ mọ́ ọ̀dọ́ ọ̀la wa dẹ́pọ̀ kájọ mọ́ ọ̀dọ́ òfẹ́. bẹ́ẹ̀ mọ̀ pé kẹ́ ń pariwo oníburúkú kí ìlú ọkọ̀. lálẹ́ ọ̀dọ́ ọ̀kẹ́

Eh, mo pẹ́ ṣe ṣe kò lè bí mi nú ìrìn náà rọrùn yín dáadáa pé nǹkan tún wà lọ́wọ́ nù. nígbà tẹ gbé mi àti. ẹ bá ti dé rẹ̀ ń gbogbo nǹkó. sórí sọ́jà làwọn ọmọ sọ́jà làwọn ọmọ mi. ìran yín náà bó bàbá yín gangan ṣe yóò dùn mí tí mo. sẹ́bà mi a amóko wa lọ́wọ́ tẹ́ ẹ bá rírú wọn ẹ lù bàtà wọn ni. wọ́n tẹ̀ jọra o. nílẹ̀ ní ti gbogbo wọn kan ọmọ yìí pé jẹ́ bá ti rí láńlọ́ọ̀dù ẹ̀bí

Why, the sunshine? Oh, why the sunshine? Oh, ìgbà lọ bí òrèrè àkókò dúró dẹnìkan kó tá a bá ṣe o. má fún ní bọ́lá bàtà rẹ̀ á dún kókó ká tó bá kàwé rẹ̀ ò bàtà rẹ̀ á dún kókó ká. òbí ẹ̀ náà lè tètè ọ̀nà méjèèjì ń bá ní kí n tẹ̀lé ẹ wọlé mi eh, mo ti rẹ̀ mí. ìyá yóò di àbàfọ̀. olè eh, eh. ọ̀tún òye. agbára pọ̀ kúrúkúrúkúrúkúrú but ó mọ̀ kan kárátà tó fẹ́ gbé yẹn kárátà yẹn vi o yẹ kó máa ah. pọ̀fọ̀ máa pe incantation máa ṣe gbogbo ẹ̀ tó ń sẹ́pọ̀ ti rẹ̀ yóò ti yájú o. <laughs> má wọrí má ṣe dáadáa lecturer Mr. Adédèjì yẹn tètè fún mi ní handout kan bẹ́ẹ̀ bí kí n lọ kà so. but handout tó fún yẹn náà má kàn án gbé kárátà yẹn wò bí ẹni pé ìwọ gangan ni jẹ́ni pé kí ni ọgọ́n á pùn sí ọgọ́n nìyẹn yóò ti tọ́ sẹ́yìn má kàn án o ogun pọ̀. What about you? your? I will call you, take care of yourself. Take eh. care. Àbí kí n gba sprite ẹ jẹ́ kí n mú. Eh, ó rí ẹ̀ ṣùgbọ́n ò drop sprite. Ó wà ní ara ẹ̀ máa ń mú eh. ẹ. Ẹ gbẹ́gbà. Kí n lọ sára mi? Àwọn kí ló pọ̀ sí? Kí ló pọ̀ sí ibi? Mo ní kí ló wà ń bì? Gbogbo gbogbo gbogbo kìnìún náà ni mo fi sí. Ọmọ kan tó máa ṣẹlẹ̀ santiago santiogo santiaga eh, lálẹ́ yìí tó lọlé lálẹ́ yìí báyìí ẹ̀fọ́ ni màá ṣe fún ẹ̀jẹ̀ lálẹ́. wà á yà mọ̀rẹ̀ ìwó lẹ́fọ̀ ó ṣe máa máa ṣẹ̀fọ́ fún mi ṣé ó fẹ́ kí n padà síbi títí wá mọ́ ni wá lẹ́fọ̀ mi. ẹ eh, ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ kí ṣe pé mo fẹ́ pa ẹ ṣé ó lè tó sọ pé mo fẹ́ pa ẹ yẹn yóò pẹ́ o sórí ah, ah. nǹkan tí mo sọ fún ẹ ni pé màá ṣe ẹ̀fọ́ fún ẹ jẹ torí kájọ máa gbé kájọ máa wà. ok màá dúró tiẹ̀ a máa máa wà wà wà wà ok bí ẹ̀fọ́ bí ẹja tó ń sẹ́ ẹ̀fọ́ tí ò ṣe é tú. mo ti padà bọ̀ sí. mi ìrè kọlọ́pàá wa o ah. kí ni mo fẹ́ kọlọ́pàá mọ ẹ̀ fún un kọ́ tí mo sọ fún ẹ ni pé òòrùn mi fẹ́ kó lọ kó omi kó lọ mọ́ torí mò ń gbádùn eré yẹn ò ń gbádùn mi ìwé jù sí ẹ owó owó mi kò kọ̀ mo ti gbọ́. kíkọ̀ ó là ń tà sisi dẹ wẹ ẹ pẹ̀lẹ́ ẹ wẹ ẹ wẹ ẹ wẹ wa ẹ wa àìsírí bẹ̀rẹ̀ ajá sí ẹ wa ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sisi dẹ wẹ ṣé o tán ẹ wẹ ẹni tó jókòó yìí olówó orí mi rèé o ọkọ mi gangan rèé yìí. ìyá mọ̀rí ọkọ yín àbí ọmọ yín. ẹ ọkọ yín àbí ọmọ yín. ṣé ẹ jọjọ́ kò yìí. ọkọ mi gangan ni ọkọ ah. mi bá gbọ́ ọkọ mi gangan olówó orí mi gangan nǹkan tó tẹ tí ó tẹ tí mo tẹ wá ń rò sí tí mo sáré ẹ̀ sí ni pé tó bá fi di next week kí n rí owó àwọn owó tí mo fẹ́ gbà àwọn àjọ tí mo fẹ́ gbà kí n rí gbà kí n lọ ṣe ìdáná ẹ̀ kí n lọ tọrọ ẹ̀ lé wọn. Ah, <laughs> ọlọ́run àfàlùbáríkà sí ẹ rà má eh, ẹ rà kú. kò sí wàhálà eh, kẹ́lẹ́ bá mi sọ fún àwọn aládùúgbò. ó dàbọ̀ ó dàbọ̀ ìyá àmọ́ ṣé mo bọ́ lórí burúkú ni eh? ṣé mo pọ̀ ń ṣe èwo ń wèrè kí ló bá mi fà náà ah, èmi ṣé o máa ń rò ó máa wá lọ ń kéré mi lọ ń kéré mi lójú àwọn ọmọ tẹjọ ń gbé lé ṣó bọ́láǹsì ni kò pàláṣì náà o lọ sọ fún pé ìwọ wà lọ tọrọ ẹ̀mí lọ́dọ̀ àwọn òbí tèmi ibo ló ti gbọ́ nílẹ̀ Yorùbá ẹ pé obìnrin ó máa ń tọrọ ọkùnrin ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti tọrọ obìnrin ah ó fi mi wọ. ẹ <laughs> wo sórí kan tó ń sọ yẹn ẹ èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ jà ibẹ̀ bínú sí i inú ń bí ẹ pé mo sọ pé kinní kan kò sí wàhálà ọmọ kan tó máa ṣe owó tó máa fi tọrọ ọ̀rọ̀ lọ́kọ̀ wa kò sí wàhálà. báwo ẹ ṣeré mo bá ẹ ṣeré bí <laughs> ṣọ́ọ̀kì eh? ẹ ṣọ́ọ̀kì ẹ bá kàn. wo ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ kà wọ ṣọ́ọ̀bù kíkọ sáré kó sí i labalábá. wọ́n á dùn mí pẹ̀lú ẹni màá wá sáré lọ waste energy mi wà nílé fún ẹ mọ́jú dá gbélé lè ọ̀nà kìíní yẹn gangan ló máa jẹ́ kí mi ṣe bíi one two three four five kí lẹ́ tó mọ̀. owó owó kókó bá lè máa fún ẹ ẹ jákò lè máa bò ebe mi mo ní ṣọ́ọ̀bù mi. jẹ́ ká ṣe nǹkan tó ká ṣe lálẹ́ lọ́sàn-án kò dáa a lè bá fín. alẹ́ ẹ kò sí wàhálà sórí kí ni iṣẹ́kíṣẹ́ ló ń ṣe o ọmọ àgbo yìí iṣẹ́kíṣẹ́ ló ń ṣe fọlọ́ọ̀ ṣàánú wa o fọlọ́ọ̀ jẹ́ àtàlẹ́ nìyí o. ibo ló kó wẹ̀ ẹ́. ẹ má ẹ ẹ má ti débẹ̀ má lómi lọ. sísílé ìwé ooo sísí sísílé ìwé ooo sísí ọmọ tá a bá kọ́ ló ń yege ọmọ tá a kọ́ àgbéléta kọ́ ta ooo sísí sísí ilé ìwé ooo sísí. Education is the key to success. Ọgbọ́n jà agbára alone. Knowledge is bigger than power. Àwọn pé ká o. Only reason to reduce theatre arts God. Ah, kò tọkàn wá lémi gan. Kí ni plantation tọkàn wá lémi báyìí? Ah, tí ẹ̀rí nǹkan tó máa yẹ kí wọ́n ti incantation tọkàn wá lémi. Yes think I get it. Ire olókun. <coughs> Ire ọlọ́sà. Ẹ máa tọ̀ mí wá. Ire tó ń bẹ lóde ọ̀run. Ẹ tẹ̀lé mi. Nítorí wípé owó olówó léegún náà. aṣọ aláṣọ òun lọ̀gá ń dàbòrà afẹ́fẹ́ ní já eré ewó kò gbà wọ́n lọ gba eré tọwọ́ tọkùnrin tóbìnrin fíìmù ìyálòdì àgbàfọ́. ìyá àmọ́ rí. yẹ ó dà kó mo ti ń gbà díẹ̀díẹ̀ sí i kókò smooth ní báyìí sí. ìyá àmọ́ rí. ṣẹlẹ̀. ọ̀yà ìyálòdì àgbàfọ́ ọ̀yà ire olókun. kí ló ń ṣẹlẹ̀ báwo ṣé o gbọ́ ọkọ̀ tí mò ń gbọ́ ni àṣé shrine ló gbé mi wá ni mo ń gbọ́gbọ́ gbúgbọ́ ó lè kọ́ lélẹ̀ alẹ́ yóò kó sọ̀rọ̀ ó ní ire owó ó ní kó máa gbé wá sí ọ̀dọ̀ èèyàn kan ó ní ọ̀dọ̀ ó ní kó máa gbé wá ó dẹ̀ sọ pé ó lè. olówó léegun náà aṣọ aláṣọ òun lọ̀gá ń dàbọ̀ afẹ́fẹ́ ní já eré owó kò gbà wọ́n lọ gba eré tọwọ́ tọkùnrin tóbìnrin fíìmù ìyálòbí àwọn. tó bá ti dúró wíńdò Ah, ṣe máa dọ̀la bá ṣe máa dọ̀la bá jésù kò jésù tó jí láyọ̀ láyà fi lọ́la lẹ́yìn ọ̀la ọlọ́run tó bá lè ṣọ́ bí ju àárọ̀ la mo ń gbéra mo ń sá lọ sí bàríkà padà olúwàjọ olúwàjọ má jẹ́ ń bá lọ. Sisi ah! ilé ìwé ooo Sisi Sisi ilé ìwé ooo Sisi ọmọ tàbá kọ́ lóyún mọ ta ò kọ́ abẹ́lẹ̀ ta kọ́ ta ò. ẹ káàárọ̀ kí ni ọmọdé tàgbà kọ́ máa fowó wá kèmí ìyálòdì àgbà. ṣáàrí pé mò ń gbúrò yín lóru so this thing I rí mo ti padà kó sọ́wọ́ Santiago Santiago Santiago Santiago ọmọ olóògùn ṣe ni wàá já mọ́ ní Santiago àríkà fún ẹ̀dínkà gbàgbé wà láti láti yọ kúrò lára mi o èké gbé o ojú kòkòrò máa padà ṣe mi wọn máa padà gbé mi lọ ibi gan ṣe àbíṣẹ́ ẹ̀gàn mo wà ní ṣé pé mo ti bọ́ sọ́wọ́ ṣá Santiago jáde àfọ̀ ṣe kí n padà kí lọ kẹ́rù mi àkùrọ̀ bóyá bóyá ìlọ ẹ̀ sí bóyá mo ń tẹ̀lé yẹn kí n má lọ gbá scoop jẹ́ ìlọ́lọ́ láti ṣe tí má máa lọ má fi gbére padà ni má ti gbà sára má kọ́ wá kẹ́rù mi. Santiago Santiago ah. mo tẹ fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ náà fi O rẹ ń gbówó gan o. kílẹ̀ mi. ń gbówó lọ náà ó mọ̀ pé màá sanwó tẹ wọn náà tún gbowó tílẹ̀ bá wọn tó bá ń lọ. night vigil náà ni màmá lọ night vigil màmá lọ àbí bo mo fẹ́ sọ fọ́kọ mi lọ ju night vigil lọ. àwọn àti mi náà kọ́lé ọwọ́ àti ìtúnṣọ fún náà ni pé night vigil ni wọ́n bá sọ pé night vigil wà pé yóò sìn ọ́ tó ti sílẹ̀kùn yàrá lẹ̀ dẹ̀ kò lé sí sínú yàrá tọ̀dọ̀ hmm. táwọn aráalé bá lọ rí mi nǹkan tó rọ lórí ibú làwọn tàjọ ń gbélé bí olóṣì kọ́ lọ tọ̀ oru òdẹ̀ ń pẹ́ mu wọn wá sọ pé àwọn fẹ́ lọ wẹ̀ tó bá lọ rí wa ń kọ́. mo sẹ́yìn tó lè rí ẹ mo tó lè ṣe tuntun gan mo tó lè pé wọ́n já náà mítà sẹ́yìn tí ì láti so. <laughs> kí ni mo fọ kó o mu ṣe àbí ọ̀jẹ̀ pọ̀ mọ́ kan mọ́ alákadà mọ́ ibo ah. kí ní òní ṣe mọ́tò tán látẹ̀kọ́ ní téèyàn kàn jókòó sí bí alẹ́ léèyàn náà tó ń kọjá. ṣé máa ti sẹ́wọ̀n ó pè wá ẹ̀yọ́ oní ọ̀ma kọjá wèrè kan káàkiri níbi àwọn àánú pálapọ̀ lómi lọ kódà kan tó bá yọ̀ jì níbi kan àbí tó bá jókòó lé báyìí then one on night bus <laughs> wa hmm, má jẹ pàmò o. kí ló dé. Ah, tíjọ́ ń jọ jẹ pàmò aláta ọ̀npẹ́ tí kí ló fi torí tí máa fẹ́ mu nǹkan. ọmọ nǹkan mu láàbọ̀ yóò kalẹ̀ dọ́mọdé. ṣé nígbà tẹnu dẹ́ wàá fẹ́ bí ẹnu kúrọ́kọ́dá ẹ̀ ọ́ ni ṣé kí n máa gbé mi tán ni. ẹni nǹkan ni selling point o ẹnu nǹkan mo fi rí mo fi àwọ̀ pé under bridge náà jẹ́ra. ọ ọ torí ọlọ́ọ̀lẹ̀ ìtàlámọ̀ wá fún ah, mi. ìlú ni ọ̀làjú máa ń dùn mí gan bí kọ́lọ̀ dá mi lú ìbò ni kí wọ́n á mọ̀ kọ́là gbogbo dáǹsì láti máa ṣe nísìnyí bára mi ti ṣe nísìnyí ápèlú ìbò nínú bọ́ọ̀sì yẹn. nǹkan bò. má bò má bò <laughs> wọlé sọ pé ọwọ́ rẹ̀ gan bíi magnet bó ti lọ bẹ̀ báyìí wọlé ọ̀ ń dá mi. ìtàlà wà. Ah, bó ti lù dé kí ló lè tó yìí. àmọ́ ẹ̀gbọ́n náà ń jẹ kankan ẹ̀gbọ́n náà ń jẹ kankan bó ti pọ́n fò ọ̀pọ̀ fò bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ inú dé kéèyàn apá lásàárẹ̀ kéde nínú ó ti fi bà mí jẹ́ ó dà mí nù ló lọ ṣọ́ọ̀ṣì ibì kan ọlọ́run ló mọ bí pípẹ́ ẹ̀yìn máa ti ní ìsàlẹ̀ lọ́wọ́lọ́wọ́ má tu wò má ṣe wò ìṣùgbọ́n lópin o àbí kí n ṣe kí ní o kí n tiẹ̀ wò ẹ̀wò bí mo tiẹ̀ dẹ̀ lóye kí n wò kí n gan ni kí n ṣe ìdá ọ̀dà mi pé kọ́kọ́ kankan sí sáré sáré wò ó. tó bá ṣe wàá kú ni. lọ́rọ̀ olé kò lè bàjẹ́ fún ọ ọba tètè dé lọ́sàn-án yìí ọba mú kan lè. ẹ káàbọ̀ ọkọ mi ẹ káàbọ̀ sọ. ọlọ́ọ̀kú kú ní ẹ bá yọ ọlọ́ọ̀ ní ẹ bá yọ rẹ jẹ́ ń gbèsè ayé. wọ́n bá yín dáadáa. wàhálà inú oúnjẹ ìgbà wo lélẹ́yìí. lọ́sàn-án hmm. aago mélòó la oúnjẹ àárọ̀ ah ò ní sórí Ibu. Ah, mo tẹ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n máa ń máa go ní kòkó dùn ni tó náì kólú tó náì ẹ tó náì. ẹgbẹ́ agunmẹ́lì ló wà báyìí. ìyá tàtú ẹ̀kú lára. oúnjẹ ìwòlẹ̀ àwọn ilẹ̀ ìpínlẹ̀ ìbàdàn. ṣé ìta ń jẹ? Ah. ọlọ́run ní jẹ́ wo mọ́kànjẹ́sí lọ́rùn o ìjó ò ní rógun ọ̀sà o onírọ́gùn ọ̀tá o torí àwọn ẹbí tèmi ti kún wa wá tó ti yọ lóòrèkóòrè mọ̀ mọ́ sọ wọn ni tẹ́lẹ̀ bá ti ń jẹun lọ tó bá ti yan ó ti yọ ònà kì í tí ì yan bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tọ́lọ́ ní bayọ̀ rẹ jẹ́. ṣé mo ní ṣé ti ọ̀sán lélẹ̀ àbí ti ìyàlẹ̀ ta. ṣé ti ń jẹ. ẹ àjẹ lọ́wọ́. ìpanu lè mú pè abẹ́ ìpanu kan. ìpanu. ẹ̀tọ̀sán sì ń bọ̀. kí oúnjẹ ọ̀tún wọ́n tẹ̀lé bọ́ọ̀ fún ìrọ̀lẹ́ ọlọ́run ní yọ ọwọ́ rẹ wàhálà kò ní gun ọ́pá kò ní gun ọ́pá ibi o ti mú owó yóò mọ lù sẹ̀kẹ̀rẹ̀ sẹ̀kẹ̀rẹ̀ ni torí wọn náà pèsè fún ọ iṣẹ́ alábìkọ́ àti làbẹ́. tí ìrọ̀lẹ́ bá dé àbí àtúnretí ìta bẹ́ẹ̀ tí ìrọ̀lẹ́ bá kọjá tán àtúnretí ìta bẹ́ẹ̀. ẹ̀kọ́ ni wọ́n jẹ lábẹ́ àtọ̀lẹ́. ẹ̀kọ́ àtọ̀lẹ́. ẹ mo lè jọ wẹ̀sùn. ẹ̀dùn náà ọ̀dà ẹgbẹ́ mi náà bù ú ẹ̀bà díẹ̀. èwo. gbogbo ohun tó wà nínú ọ̀la tẹ̀ yìí ó ti tàn. gbogbo ẹ̀ tó wà nílẹ̀. gbogbo ẹ̀ tó wà nílẹ̀. a ti tẹ gbogbo ẹ̀. iléèwọ̀ lè yọ wa. ìwọ̀nba tó kù iná ọ̀la tẹ̀ lánìí ká. ní kóńgò márùn-ún lánàá. àbí bóyá ìrọ̀lẹ́ àná mi kóńgò márùn-ún. ìjó ìjó dákun o téèyàn bá tó bàbá ọmọ ṣe yọ pàlákà ẹ tí ọba tó bàbá ọmọ ṣe ò ní pàlákà mọ̀ sí ìgbésọ̀ ọmọ mi lọ́rùn tọ́gbọ́ olóòrán kókó márùn àárín àárín kìlọ̀tọ̀ kìlọ̀tọ̀ ẹ̀wọ̀n ò ní jẹ́ òní. lọ́jọ́ yìí gan kò tó yàn. torí ata ní sùúrù fún mi. oyún oúnjẹ ló wà o. ọlọ́wọ́ bọ̀ wọ̀ náà. aṣọ àmúyọ ni. ọlọ́wọ́ bọ̀ wọ̀ náà. sọ ọgbọ́n ojú òní kí ọ. ọmọ ọmọ tó ṣẹlẹ̀. Hmm. tẹ bẹ́ẹ̀ lọ́bẹ̀ ti ti tán lé. ọbẹ̀ ti tán pé wọn bọ́ ọbẹ̀ tó kù gbogbo ẹ̀ ládàá yìí. bó ṣe sọ ni. kódà fẹ́ mọ́nì jìrẹ̀ náà ni kò lè kò lè débì kankan bá ń lọ. ọbẹ̀ èwo. ẹbẹ̀ ẹja àti pọ̀nmọ́ wọn rà ẹja ni ó kálukú jẹ lánàá ẹja ni ẹ jẹ tó ti yọ léèsì wọn ní káwọn fi pọ̀nmọ́ káwọn kan fi gbá lẹ́sẹ̀ lẹ̀ ṣé gbọ́dọ̀ ijó ijó kéèyàn ọmọ jẹun kọ́ ọmọ rojọ́ òsì ọrùn ni ọlọ́mọdé àtàṣà pa wà lónìí ah, òsì ọrùn ni ọwọ́ àmọ́ tó ṣẹlẹ̀ ọlọ́run ní bá yọrẹ jẹ lórí pé mo ní ọlọ́run ní gun ọ lápá. tíyàwó rẹ̀ bá ti ń ti ọjà kó tètè kó kó tí bá ti ń bọ̀ ọlọ́run má ṣe alẹ́ tí ọmọ ìjẹba lásán olóṣì ní ìjẹba ẹ bìlífù olóòní bá yọ pé kọ́ bá máa rí ìlú bọ̀ gidi ọ̀dà funfun nítorí funfun máa lè nínú sọgbọ́n kó ti bá wa rà. ìgbé ìlú bọ́ọ̀sù. bí èkó èkó. èkó. èkó èkó àìjẹ́ láti gbà ti dé. ẹ o tún rò pé kò sí. ìtọ́ máa ń ká ẹ̀ tó máa ká ẹ̀. ẹyin yóò kọ́ náà kò ní kó táítọ́ọ̀sì ní ìlànà tí wọ́n wà òkè. tó tún dà. bàbá mi tí tó gbóná. sẹ̀mú èdúró nù sẹ̀mú èdúró nù. Hmm? fẹlẹfẹlẹ bí omi ni ó ti gbà. sọgbọ́n ló ní ìbáyọ ijó ijó lóró lé òye sọ ibú ọmọ ìyá mi wàhálà rẹ gbọ́ nígbà wo ẹyọ mi wò ni wọ́n ṣe èèyàn dáàbì àlùbátà dídé ibi tó há ni kinní obìnrin ń wà tí kinní ọkùnrin fi ń wá rí nítorí orí gbígbẹ ló ń wá owó fún orí tútù kí tọmọdé tàgbà máa fi owó wá èmi ìyálòde àbàfò kiri nítorí ọ̀dà owó kì í dé kí n dé sábà múra tó àbàwọ́n èṣù ok kẹ̀kẹ́ tó ṣe. ìyá mọ̀ rẹ̀ ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí sísí iléèwé. jẹ̀dí wọ́rì yín. mo ní ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí sísí iléèwé. o ò kí fún yín lápàtọ̀. ẹ sọ̀rọ̀ sókè mi ìbọn kan ẹ sọ ṣé ẹ kí fún yín lápàtọ̀. Ah, sisi sisi sisi iléèwé ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí sisi iléèwé. sisi iléèwé kí ló ṣe wọ ọkàrà àbí mọ́tò ah, ah, ọlọ́mọdé lérò ọmọ olówó ọmọ olówó kí ló ṣẹlẹ̀. mi ì sọ pé ọ̀kadà gba sisi iléèwé eh. ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí sisi iléèwé. ọmọ tó rọra ló jẹjẹrẹ ikú ọ̀rọ̀ ń dọ̀rọ̀ jàre tó ẹja gbọ́rọ̀ jàre à ń sọ̀rọ̀ bìíní ò ń sọ̀rọ̀ Òṣogbo kí ló fi jọra wọn ẹ kí ni mo fà. ọmọ olóko tó ṣàjáde ilé ìwé. ó ṣàjáde kí ni. ìjẹ́ ló lọ lọ ẹ o kò rí ẹ bá yọjà aládùúgbò. kí ni mo fà èmi ni mo fà ṣé ẹ ti yẹ kí n fọ̀rọ̀ lọ rè ńgbà tọkọ yín bá dé máa ṣàlàyé gbogbo ẹ fún. ọkọ mi lọ́wọ́ ọlọ́gbẹ̀rẹ̀ sí mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó ti gbé mi. wọ́n ọmọkùnrin ọmọ kúrò ọmọ ọmọkọ tẹ̀mí ọkọ mi tó jẹ́ gbé kó tó bá ti lọ fi ṣe tó dé ojú kò sí ṣọ́ọ̀bù ọwọ́ nígbà tí ọmọ òun lọ́wọ́ ọlọ́kadà sí sísí iléèwé kò sí wọ́n láṣẹ ìjọ bẹ̀rẹ̀ ni ah, ọmọ ló mú ọmọ ló mú láyé mi ah, orí títọ́ ọlọ́kadà ipa o orí títọ́ ọlọ́kadà tó gbọ́ ọmọ lọ́mọ o kò sí wọ́n lá. No, no, no. Let's say. I think I saw lọ mú mi lẹ́sẹ̀. lẹ́yìn ìgbà tó ní fẹ́ẹ́ sọ̀rọ̀ lẹ́kìn ìlẹ́sẹ̀. ẹ tí màá sọ̀rọ̀ nǹkan. ṣé ìrẹ́ni kọ́ báyé mi jẹ́ ni. ìbáyé yé jẹ́. à ní tó ṣe nǹkan. ojú ló rojú ṣàánú. lórí kí ni. ṣé wọ́n ní pé mo kọ́lé fún charity ni. ẹ àbí lèmi jẹ́ palliative tẹ́nìkan kan wá máa lù oṣù mẹ́fà péré ni. sọ̀ǹkọ́ sọ̀ǹkọ́ aláìmoore ìran gbèsè ni ọ́ ó ti ẹlẹ́rìí ọkàn oṣù mẹ́fà ló pè ń péré oṣù mẹ́fà ló pè ń péré ọ̀sẹ̀ kan make seven days ọ̀sẹ̀ méjì make fourteen days oṣù kan is twenty seven twenty eight thirty thirty one days ló dẹ̀ pé péré. ẹ̀yin lè tọ́jú mi lè tọ́jú àwọn àwùjọ mo rò kó rí ẹ̀bùrú mọ́. ṣe kó sọ lúrọ̀ kí tó ń ti ìyàwó àwùsí kó wá jẹun bó ṣe máa ń jẹun náà ni ẹjọ́ ìṣàlù rẹ̀. Ah, wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tó bá ń bá yàn fa wàhálà tó bá ti ń fún lóúnjẹ egbò rẹ̀ ọmọ rẹ̀ nìkan náà fún bóun fa wàhálà tó wọn kò ní bọ́dí mọ̀ bọ́ ni tẹ́ bá ti á bí ọ dáa tó bá mọ̀ pé bàbá rẹ̀ ló bí ọ tí ìyá rẹ̀ bí ọ fún bàbá rẹ̀ tí àwa wù sí mi lónìí tí ò bá jẹ pọ́ńṣì pàjá mi ah, ẹ̀ ìpàjọ tí ẹ lọ sọ lẹ́yìn ọkọ tí ẹ lọ dáadáa rò mí gan tí mo ti fọ mẹ ní domi o rò pé n tinú mi ń wá èmi ronú pé kẹ́ ẹ má kú ṣùgbọ́n ní ìdẹ́bà kú n tí ń fún jẹ ní ìsìn ń bẹ sọ pé mo calculate forty five minutes fún tẹ́gbẹ́ tí ọba kú báyẹn ti bẹ̀rẹ̀ ní dèdí gáràjì tó bá ti dì mọ́ mi olùdìbò dì mọ́ tó bá dì mọ́ mi olùdìbò dì mọ́ mi ò ti ń sọ fún ẹ o ẹnu tí bá ń jẹ fẹ́ súùpù tẹnu tí mo rẹ́ libẹ̀ ẹnu ti dẹnu àṣẹ o torí iṣẹ́ gidi ò ní wá ṣe ọ wà jókòó bíi bí kò ta tẹ́tẹ́ kọ́ máa lé obìnrin lọ tí ẹ̀dọ́ tó tẹ tí ẹ̀dọ́ ẹ̀dí rò lórí ó dùn máa lé obìnrin ah, olùsí ó dàbí ọkọ̀ tí iná ní sà ah, eh, eh, eh, kò sí ní èpè rẹ̀ bẹ́ẹ̀ ló gbé gbàgbé àbí nǹkan ló ń gbé gbàbẹ́sì kan ló ń fà á láì pé oníṣẹ́ lápá olóko para rẹ̀ ẹ kí ló fi dì mọ́ kí ló ní ma fún olóṣè àràmọ tó sọ fún ọdún dì mọ ọdún láìsí pé oníṣẹ́ lọ. mo fẹ́ fi replace ni. o replace sọmọ jẹ ọmọ ọjẹ ni ìyà lójú ẹ ah, ọjọ́ lológun ẹdúkọ lọkùn ẹrú mbẹ ọgbọ ọjà wèrè káwọn lára pápọ lémi èmi wọn sáà ní sọ pé káwọn kò lára pápọ òbó dẹ̀ sí rí náà ọlọ́run ọmọ ìgbà tó ti wálé ayé ẹlẹ́yìn òtún bẹ́ẹ̀ tó twenty five thousand tó ti wọlé ayé lórí awọ ara rẹ̀ mọ̀ wọ́n ti yí. aláìní ronú ebi ló mi ba lọ́dún èèyàn ṣe bẹ́ẹ̀ máa sopó ni àwọn òpè bẹ́ẹ̀ pẹ́ ẹlẹ́gbẹ́ mi kú mọ́ lórí inú bó ṣe lọ́hùn ẹlòmíì lọ sopó rẹ̀ lọ́wọ́ yẹ sopó ni owó nǹkan ẹyọkan tí mo lè ṣe fún ọ lélẹ́yìí o nínú owó oṣù mẹ́fà o fún ọ lóṣù mẹ́ta kókó rẹ kó nu lé mi. àì má ṣe bẹ́ẹ̀ kò síbi tí mo fẹ́ lọ kò síbi tí mo fẹ́ lọ iná lè tọ́jú wa. ee bọ́ọ̀tà ló fi sọ pé kò síbi ọ̀fẹ́ lọ. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀. kódà kọ́ márùn-ún ibi ló lè ráàyè mọ́túárì kí ni kí ló ṣe mẹ yẹn. Ah, àwọn mú bàbá débẹ̀ wọ́n ṣàlàyé máa gbé ọnu pákó kan. Ah, ẹ má yẹ kàn gbé mi sínú pákó. ṣé mi fẹ́ gbé ọbẹ̀ nígbà tí mo ṣe ń bẹ̀. ṣé mo ṣe ọ̀dà tẹ́kàrí ni. ẹjọ́ torí Ọlọ́run ẹgbọ́n ẹjọ́. tí ẹ̀dùn wá ṣé ìwọ̀n bọ́sọ̀ tó ń ṣe bá ń lọ kí ló ń tó dé tó kọ́ fọ́ sórí. olórí burúkú yà lọ parking sáàtì wọn rò pé sáàtì gidi ni ìbò tọ́ra ń tuntun gan lọ́mọ tó ju ń tàn ti tó sọ lè má kiri finance ni. finance. ẹ. finance àgbàlagbà ni mímí lè má ṣe orúkọ mi yẹn. ọ̀ràn ẹgbẹ́ ti ń dà. o ah, lè ṣe so bàtà kó o wá kí ni gálọ́ọ̀nù ọ̀lì kó o gé lórí sóbàtà àtọ́ rán bàtà. ẹ tó mọ pọ́lísì tó bá tiẹ̀ mọ̀ rán. ọwọ́ mi ò bá bẹ̀rẹ̀ sóbàtà mọ̀ mi. o lè tún mọ pọ́lísì bàtà. pọ́lísì á máa dúdú ọwọ́ mi. tó lè ṣe car wash. car wash. máa máa bẹ̀rẹ̀ máa máa dìde. o lè láì dáhùn kó fi máa ṣe. mi ló ti mú mi ṣe é náà. so kò o lè ti wíbarò. wíbarò. kẹ̀kẹ́ ọba dá lọ́jà láfẹ́ wa ti kú tọ̀ ni. mi ò lè ṣe yẹn náà. kí ló wá fẹ́ ṣe láyè rẹ gan-an tó sì ṣe ṣe lọ́dọ̀ ta ni mo rò borí ẹ̀ burú drop out wèrè primary three lọ́wọ́ ṣe ṣe secretariat. mo jáde primary six o. sanni resort yẹn dà ní síbi ìwé náà wọ́n sọ. èdè òkú sí fílẹ̀ pass àtúrọ̀ gbogbo ẹ̀. káwọ́ kò lára jù. wa kí ló mọ̀ tó ń wọrí lọ wájú mi náà. tó ń bú mi ní kó n parí. ẹkún rẹ mo sì ti ń sun ìmẹ̀sọ̀ pé sísìn fíìmù lẹkùn rẹ wọn jẹ kékeré ló pè é máa máa wọlé bọ ní ìsìnwó rárá rẹ sí ní ti ẹ̀mí tí mo jírí gan nígbà mo ti kọ́ wo bọ́dì rẹ̀ tí mo fi kọ́ gbà báyìí mo wò pé báyìí pé prof kan nígbà mo rí irun lẹ́nu ẹ̀ àgbo olórí burúkú dénú lé tẹ́mo tó mọ̀ yìí pé èsì kínní kàdókàló mẹ́rin ní ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí wọ́n tó dáwọ́ èdò tá a máa jókòó bíi tẹ́tẹ́ ń bì ló sì gbogbo tó ti rá mi múnà lára ń hún mi ní ti mọ́mọ́ tó sì ń gun òye mi ó yẹ fóònù náà kọ̀máṣíà ló fẹ́ máa fi rẹ̀ sí. ìyàwó bàtọ́ wálé kò ṣe bí ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ ó dé kò jẹ́ kó dé abẹ́rẹ́ tó lóhùn dì ní ọ́ abẹ́rẹ́ tó sì lóhùn dì kéré sọ́ọ́nù sọ́ọ̀ pé tó bá dún ọba lọ nísìn tí ò dágbére fún ọlọ́run ìjà sórí ẹ̀ sọ́ọ̀gbọ́ jẹ́ ó dé bọ́kọ mi ẹ ṣe ẹ wò mo ti dúró dúró dúró náà látẹ̀kàn mi ò kí n ṣe pé bóyá kò wù mí kí n dágbére fún kí n tó lọ àmọ́ wọ́n fẹ́ ṣe àná ẹni tí wọ́n fẹ́ tà ro sí wa lórí dẹ́ ní táyì máa tà ro. ẹ mo dẹ̀ ti ń ta láti ọdún yìí mi tóṣù yìí mi gbọ́dọ̀ mú jẹ bàbá ọkọ mi ẹ̀yin náà ẹ wò ṣó tọ̀nà ṣé ṣé nǹkan gidi ni kí ni fọganáísà ń ṣe di ten pm ten o ten alẹ́ tó bá yẹ pé bóyá orí à tó bá ṣe nǹkan pété ẹ ṣe nǹkan gidi. ọ̀rọ̀ wọn gbé kọ́ sọ pé bóyá orí rẹ̀ ò fẹ́ pè orí ọkọ ẹni lọ́kọ ẹni ó ti yọ owó rẹ̀ lè dí owó rẹ̀ lè dí ọjà yá lónìí ni ìpẹ́ báyìí. pété bá dé sọ́ọ̀bù ẹ̀gbá mi báyìí àwọn àṣẹ táyà tí wọ́n gbé ti tírélà wá gbogbo rẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kó o dé ó dé ni wọ́n wá ní mo ti fẹ́ máa lọ ọlọ́ọ̀bà mi ọlọ́jọ́ Jésù ó sìn ọ́ òní rí kọsẹ̀ ọlọ́wọ́lá Dáfídì yóò gbé ọdẹ lẹ́ẹ̀lẹ́ rí àdúrà gbogbo owó ọgbà ẹgbà tí a náà mọ tí. kí n tó tẹ̀ tó gba tí ń bẹ yẹn kí n gbà ń bí báyìí. orúkọ jésù bàbá ọkọ mi ẹ ṣàmì. àmín. orúkọ jésù. ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ṣe lè bá mi gbé ọwọ́ ọ̀tún yín lórí ẹ lórí mi ò ní burú. Ah, orí mi ò ní burú. orí mi ò ní burú. orí mi ò ní burú kò ní bògìrì bàbá ọkọ mi fẹ́ sùn bá ọlọ́mọ àjẹ kan tójú oorun dójú. àbí jésù. lórí bàbá ọkọ mi ẹgbẹ́ ọpẹ́. àbí jésù èmi wọn ẹgbẹ́ ẹ̀yìn èmi àwọn wòlé ẹgbẹ́ ọpẹ́ ẹgbẹ́ ẹ̀yìn ẹgbẹ́ ọpẹ́ ẹgbẹ́ ẹ̀yìn. ọkọ mi mọ́ níwájú ìtẹ́ o wọ́n ké òsànà wọn kọ́ mi mọ́ o. Ah. ẹ fi adábo hmm. ìsọ̀bì ẹ̀mí mímọ́ ẹ ṣé ọlọ́run àwọn wòlíì ẹ ṣé hmm. bàbá ọkọ mi ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n sọ fún mi pé wọ́n ti sọ álọ́ọ̀mù kalẹ̀ sílé ayé yín tó máa bá yín jẹ́ kí gbogbo omi ayé yín tó ti dàrú kó tòrò. kò sákàsákà. bẹ́ẹ̀ni kí nǹkan tẹ̀kàn máa ṣe ni pé kẹ́yìn ní ìgbàgbọ́ bíi hóró mustari hóró mustari ẹ mọ̀ pé hóró mustari kéré kí gbàgbọ́ yín tilẹ̀ kó kéré bẹ́ẹ̀ ọlọ́run ti gbọ́ àdúrà yín bàbá ọkọ mi hallelujah méjì. hallelujah hallelujah hallelujah hallelujah ah, hallelujah ah, ó gbé jésù rù níbi ọmọ ìsírẹ́lì ẹni bá ń pe jésù jésù tó tún wá ṣe yépayépa wọ́n á rùn ọpọlọ. Eh, mo máa fẹ́ gbowó ọ̀kadà mà ní mo ṣe dágbére fún bàbá ọkọ mi pé mo ń lọ sóòrò ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá ọkọ mi ṣàníwé ṣe jẹ́ pé mi fẹ́ máa bẹ ọlọ́wọ́ wọn kọ́ máa máa rò pé à ṣé mo fẹ́ mú àwọn ṣe rìn àbí mo mọ̀ ọ́n mọ̀ máa rò pé à pé ó dà pé mo ń gbọ́ òun ni o pé kí wọ́n gba owó ọ̀kadà. Eh, ẹ ń lọ sọ olùbá sódòjúmọ́ ni sọ olù. ọ̀rá òkú bọ́lọ́bọ́lọ́ wọ́n lọ́ọ́ lú ẹ̀mí ni egungun yakata yakata irú ìyá lọ́mọ wọ́n ṣàdúrà tó tó báyìí wọ́n lọ́lọ́ ti fá lọ́bù tìlé ayé yìí kọ́ fò kọ́ dáadáa kà kò sẹ́tọ́ tàbí láti ojú oorun ọmọ ẹ̀mí ìpàdé ọlọ́sàsà náà wà. àwa náà ti rí ibi tẹ̀bà sí mú ọmọ mi bá wà ní àárẹ̀ ọmọ ọmọbìnrin yìí ó báwọn mi bá dé bàbá mi bu àwọn ẹ̀tọ́ náà sí lásán. yóò fẹ́ dùn. sójoojúmọ́ ní sóòrù ni ẹ wòmí bó bá lówó ọ̀kadà lálẹ́ ẹni sóòlé kì í ṣe dandan kọ́ ọ lọ. ẹ ń ṣe rí anointing tẹ̀ ní tàlẹ́múlẹ̀ tí ń gba láti January tó ṣu yìí kò gbọ́dọ̀ mú mi jẹ ṣé rí nígbà tí alẹ́ ni mo mọ̀ pé àwọn anointing tí mo ti ń gbà tẹ́lẹ̀ ó ṣiṣẹ́ nígbà tí mo ń gbàdúrà fún bàbá ọkọ mi mo kàn ṣáà dédé rí i pé kinní kan ṣe hó létí mi àwọn mi kàn bẹ̀rẹ̀ sí ní lọ ni ọgbọ́n oyin mọ̀gbọ́n gbà tó wẹ̀ omi ti kó sí ọ létí bó ṣe mọ̀ sí àmàlà owó owó. tí ẹ̀mí ọba fẹ́ báyàn sọ̀rọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí ní fi èdè fọ̀ nìyẹn ó yà mí lẹ́nu. tí a máa wo bígbà tí yẹn ti bá fẹ́ ṣiṣẹ́ látijọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ àkọ́kọ́ kó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ padà sínú ilé tí a bá lówó ọ̀kadà padà báyìí jẹ́jẹ́. ọkọ mi bínú hmm. bá ń jó wàá fẹsẹ̀ alákòóbá ní tí wọ́n gbé yàn káàkiri tí wọ́n jí yàn gbé ni wàá fẹsẹ̀ rìn nílé ìta lọ tí máa fẹsẹ̀ rìn kò sí ààyè yẹn rárá. jésù sọ pé kí àwọn ọmọ ìsírẹ́lì lọ́jọ́ wọn ní nínú bíbélì wípé kí wọ́n ta ẹ̀jẹ̀ ẹran kí wọ́n fi sí ẹnu ọ̀nà. tẹ́ bá mọ̀ ìjẹ̀bú ní wọ̀sán ọjọ́ ọmọ ìsírẹ́lì ní sọ́gun ilé. orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tó wà lára mi ọkàn mi sọ fún mi pé màá rẹ́yìn ọ̀fẹ́ mi lọ́fẹ̀ẹ́. olúwa ó tóbi ó tóbi kékeré adani mi tó ń tani lójú wáìwáì wéré pé ní mi tí ò níbi kan àgbámú èmi ìyálòdì àpàfò ìsà ò ní gbé kú kó tún gbé ju èmi àtẹ̀yìn lóye yìí ẹ gbà. Bravo! I see how you're doing try. To be honest, Ima Paro, you're trying. Thank you. Your fear is you improving and it's getting better. Thank eh, you. Ẹyin gbọ́n mo kọ́ sí mo kọ́ rí kó jẹ́ kó eh, kó make our adjustments kéékèèké kan. Okay. To make it all perfect. Nǹkan tẹ́mi fẹ́ ṣe. Ìbẹ̀rẹ̀ kí nìyẹn? O get kó e bẹ̀rẹ̀. Jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ Take care of bí ẹ gbogbo. Ó ti why, why, why. Kékeré ẹ̀ta ni mí. Tí ń Ah! Wèrè pè ní mí tí ò níbi kan àgbá mú ihò ò ní gbẹ́kú kó tún gba ejò ó di èèwọ̀ ẹ̀yin olóyè ẹ rí èmi bó ṣe lè dá ìyọ̀nà mi kéyìn. ìyálòdì àbàfọ̀. ẹ rí èmi ìyálòdì àbàfọ̀ ẹ rí mi wò bí ìran àpò gẹ̀gẹ́ sí i ní kékeré. bọ̀bí má ṣe ń ta o báyọ̀ ṣe tọ̀yọ̀ wà lóko ọ̀n náà pé yóò àṣà àdìyẹ tó kàn sí tó ní pé kékeré àtàrí mi ò ń tari ojú wà ìwà yìí kẹ́ má kó bá mi o. kò bá wọlé kọ́ ro i'm practicing i'm watching you outside. oh you are doing fine. thank you. i know you gonna be a good actress you have politics you are one more time babe. give it to me. ọjà kékeré àtàrí mi tó ta lójú. why why. wẹ́rẹ́ pé ní mi tí ò níbi kan àgbà mu èmi ìyálòdì àbà mm-hmm. like that àbí. then ihò nígbà ejò kó tún gba. ihò ihò ihò ní gba. ihò onígbà ejò kó tún gba ok ihò onígbà ejò kó tún gba ìpè mi. ojú ẹ̀ dá o mi ò lè fún ẹ bọ́ easy ìwé ní school kí ni ìṣe sojú sukusuku òsì wa ah, ojú rẹ ọ̀rẹ́ rẹ sí yàn àgbo tíyàwó rẹ ta yìí ọlọmọdé yìí ọyọ àgbẹ fún. ìwọ ló yàgbé sára oníkan tó sáré oníbòye ṣe ojú ògbọ́n olórí yẹn tó ní gbogbo bó ṣe ṣojú kò yé mi o love love love love pẹ́mpẹ́mpẹ́m ṣé èrè two fifty three sí. èèyàn ní mọ̀ ìyàgbẹ́ káàkiri ẹsẹ̀ gan. òyà tí o lè yàgbẹ́ movement lele anywhere tó bá tà bẹ́ẹ̀ bá gbà. pẹ́ lórí ẹ̀. automatic ni kì í ṣe manual. ah aṣíwájú alágbo gan-an agbo rẹ̀ ọjọ́ orí ilé agbo rẹ̀ láìtì ni aṣíwájú alágbo èyí sọ rere o. Eh. ah tó bá fún ọ wò ó jẹ́ sọ fún ọ ní àbá tiwa igi kan bẹ láàrin àbá wa tẹ ẹ bá pa èpo rẹ báyìí tó o bá gbọ́ pààpo pààpo igi lọ pa wọn. so labatia àdúgbò yìí. lábàtìyà. lábàtì gbogbo igi pààpo pààpo kí wàá ló máa ẹ̀ẹ́dì pààpo iṣẹ́ wo ló máa wá ṣe. ọlọ́run ní bàtẹ́ jẹ́ tó tọ́ báyìí pa tẹ̀ kó sínú ke ní ìrágólẹ́sì àbí bíi ke àwọn. Okay ìkẹ́ tó ṣàmà ń kẹ́ inú iṣẹ́. tó fò gbogbo oṣù tó dá sí sinapu kan ní ọgbà. sinapu. téèyàn bá mú tó bá gbọ́ pẹ́ lórí ẹ̀ pẹ́ lórí ẹ̀ tó bá gbọ́ gbà á gbò gbà á. olúwo lè gan wọn lè tọ́ba lè ẹjọ́ ìyàwó rẹ tọ́ba lè lọ́mọ pa lọ́dọ̀ wa inú ìyá wa ni ìyá wa kò ní bàjẹ́ fún wa. ẹ gbogbo ọ̀tẹ̀ sọ ni mò ń bọ̀ ó ń tà sí mi létí lẹ́kùnlé o. ṣé ta ti sọ látàárọ̀ àbí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́. ẹ. ẹ ìgò. ṣé rí. mi ìwọ ìyàwó rẹ à ìyàwó ẹ lè wọ gíga náà bí ejò. ṣé ẹ rí láńlọ́ọ̀dù wa tẹ̀ sọ̀rọ̀ ọpẹ yẹn. pípẹ́ fẹ́ náà yẹn mo fọ́ sí mo fẹsẹ̀ sí ẹnu kẹtí ẹ̀gbọ́n tẹ bá lè dé ẹ̀dì bíi ẹja kíká ṣọ́tí ẹ̀yìn láńlọ́ọ̀dù wa yẹn torí pé ọmọkùnrin tó wà léwa lóyè rẹ tó wà kí ọmọkùnrin tó wà léwa yọ̀ ó máa kọ́wọ́ ó máa fọwọ́ kún owó iná ní oṣooṣù ẹ wo. ìyá àmọ́ rí. ṣé mo pé ẹ. ìyá àmọ́ rí ìyá àmọ́ rí àwọn ọ̀rọ̀ tán ò bá pé èèyàn sí èèyàn dá sí i béèrè pé ṣé o lè sọ sí i fèsì ọ̀bísí. wọ́n tó lè mọ̀ gbọ̀ndẹ̀ ìwé mu tó ti. mami ọ̀rọ̀ àgbo là ń sọ pé tẹ́ ẹ bá tún lè mú nǹkan míì mọ́ ti yín ṣé ẹ mọ̀ pé tara yín ti wà lára yín. ẹ mo jẹ́ ojoojúmọ́ ló fọwọ́ kọ́wọ́ ní ilé wa babaláwo ọdún yẹn ojoojúmọ́ ló fọwọ́ kówó lé tí bẹ́ẹ̀ iṣẹ́ ìdẹ̀dẹ̀ yìí ti rí kọ̀ọ̀kan ni wọ́n ti gbé bíi ìdè kọ́sọ́mọ́ kẹsàn owó nẹ́pà kẹsàn three thousand lọ́sẹ̀ láì ṣoṣù tí wọ́n ní mo kọ́kọ́ rí. ṣé mo mọ̀ kó wọlé ni. ẹwẹ́ ẹni kọ̀ọ̀gá. ẹlẹ́ni rẹ̀ lọ sinmi púùlù mo ti ń lọ wẹ̀ kọ̀ọ̀gá kọ̀ sinmi púùlù mo ti ń lọ wẹ̀ etí wò pé sílẹ̀ mọ̀ dá sí tó ti yẹ yín àyè gbọ̀wọ̀ fún tán ó polówó ẹ̀wérè ẹrú yóò tó ń pọ̀ bàbá rẹ̀ ní ẹranko wo jẹ́ sọ fún ọ aláyé ọ̀tá sí agẹrẹ gan àìtọ́ ah, ah, yẹ kọ́ ta sí kọ́ ta sí ah, ó rí ìyá yìí ni bàbá tó lóyún dẹ̀ bí mọ̀ yìí wọ́n lóyún lé ẹ. báńkì mi ló ṣe báyẹn ta sí. ibẹ̀ ló ń pa owó sí. ojú kòkòrò ló gbé mi débẹ̀ hmm. àmọ́ àpò mi gara sí. mami ẹ jẹ́ dọ́jú alẹ́ yín sẹ́ gbọ́ ẹ mọ̀ ń jẹ́ ẹ rí i pé bẹ́ẹ̀ sì ń jẹ́ kèsì pé kúrú sí i ń ga sí i ni. ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ lẹ̀ ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ lẹ̀ ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kí ìjọba ni kọ́lá fún lálọ́dún bá kẹfẹ́ náà pa àwọn àbúrò yìí tó gbalẹ̀ gan kò lẹ́nu ọ̀rọ̀. wo ọlọ́run nígbà yọ̀ rẹ jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ lọ torí ń tọ́ ọfẹ́ yìí lẹ́ẹ̀tì gbò ló ń dà láàmú yìí. yàrá sọ ọkọ mi alfa jọba àwọn ní wíkẹ́ndì yẹn hmm. bọ́ọ̀wọ̀ lórí palẹ̀ gbẹjúrà kí mo rí pé wọn náà máa ń yọ klọ́ọ̀bù lórí. ẹ ẹ má sanwó fún ọ ó ní ká sanwó fún ọ ẹ má sanwó fún ọ. owó kẹ́ni kí mo rà lọ yín tí ò ń sanwó fọkọ yín. iṣẹ́ òun ló ń gbà màá sọ ọ́ o màá sọ ẹ bá mi o ẹ bá yẹ̀yẹ́ tèmi o ẹ wò tètè yí ọ̀bà gbọ́ràn màá ké sí létí ẹ làtí lójú ẹsẹ̀ ni. ìta ni ẹ mọ̀ rí ìyá mọ̀ rí wà á mọ̀ rí. ṣé mi ah. gbogbo ìrànlọ́mọ mi láti gbọ́ pé ìyá mọ̀ rí mo jẹ. ìyá mọ̀ rí Santiago èmi ọmọ ológun mo sọ mo ní ṣé ó jẹ́ lówó àbí kò jẹ́ lówó mi ò gbélé wọn o. bẹ́ẹ̀ jẹ́ olóògbé. àdúrà yìí náà ti tó gbà ó tó gbà á níbi ní ti mọ̀ gbogbo ìlú obìnrin kan tó ń ṣòkòtò títí sí àrùn ògbélé ló ń bá ṣubú ní màá fún gbàmù fún nǹkan ti ṣe ṣe náà nìyẹn kò sì ṣe kò sí kankan tó ní kan sí wọn láwọn ò ní sí sí ẹ máa ṣubú ní màá pa wọn yá ẹ̀gbọ́n ìlẹ́nu. lélẹ̀ ni òkú wà lélẹ̀ kẹ́ manager manager ẹ̀rọ kúnlẹ̀ ni ah, ẹsà kò kì í ṣòkù. okúlélé ẹlẹ́lẹ́ òṣòkù ẹ. wèrè ni tẹkino lórúkọ ẹ. so mi dẹ̀ ti sọ àwọn bọ́ìsì mi kí wọ́n má jẹ́ kó máa wọlé sí inú òtẹ́ yìí mọ́ bọ̀bọ̀ ṣe wá wọlé sìn máa tẹ́kẹ̀ iṣẹ́ má bínú. Ah, dáre. ẹ wá ẹ wá o ok nǹkan tẹ́ ẹ tẹ́ àti sọ fún mi sí ni pé àwa pẹ̀lú èlà àjọ lọ́ọ̀sì lóòótẹ́. ẹ má rí bẹ́ẹ̀ sá o. tó ìgbàdá ìtura àti sọ̀rọ̀ ẹ má rí bẹ́ẹ̀ sá mo ti sọ fún ẹni sùúrù sá ah, ah. ẹni sùúrù sá mo ti ní kó má mọ̀ kó má jẹ́ kó wọlé mọ́ bọ̀ bó ṣe wá wọlé ni kò tiẹ̀ yé mi rárá but màá bá àwọn bọ́ọ̀sì yẹn wí. Dáre Simon ẹ ẹ ẹ sá ẹ má bínú sá máa take care máa take care máa take care security ah kí mo nà bọ́ọ̀sì security. àkọlé wa ò sọ bá wa ń gbogbo bó ṣe ń lé mi ò sọ rere sá ee ajá tó ń lé gbogbo kí ló fi ṣe ọ̀dẹ̀ ọ̀yẹ̀ kí ìrọ̀wọ́ ẹ̀rí mi tó bá ayé ọmọ yóò dé bàjẹ́ ọ̀gá rẹ̀ ta ìjó. bọ́dà mi. ó sórí rẹ̀ ọmọ gbàdúrà tí mò ṣe fún ọ ò lè búùkù débi ipò ọ̀tẹ̀. bólẹ̀ ti rówó ra ẹnì àbí kí ló ń kọ́ sí. ṣé àwọn ọtí alágbèlè ò ní sórí ìwú nígbà tó ń jáde lọ láàárọ̀ mo rí tó ń sẹpẹrẹtì àwọn owó kan sí abẹ́ kílò tó ti yọ ní ìsìn bó sì túmọ̀ wípé torí mi fi extra money lẹ̀ ah. èmi náà kàn ṣe abẹ́ pílò ni mo kà bọ́ olùdè bọ́ǹkì mo ní ah, àbúrò mi ò ní torí ibú torí ibi ni kí ọmọ bàjẹ́ mi mo sì débẹ̀ mo rà mú tasọ́rẹ́ tasọ́rẹ́ mo rìn náà mo ní ètò ọ̀bá yòókù bẹ́ẹ̀ ni. ṣé ẹdùnnú owó tó ń kó fún mi pé kí n fi ra túbúlẹ́ẹ̀sì owó olówó tí mo kó abẹ́ pílò ẹ eh? ìjó tí mo kó abẹ́ pílò òun lẹ́lọ́ fi ń ra ọtí. tíbílẹ̀sì wo ni ọ̀rọ̀. tọ́ni na tíbílẹ̀sì ẹ̀gbọ́n. má rọ́ọ̀pù mi. boyesco. má rọ́ọ̀pù mi o. boyesco. boyesco. ẹ̀mí rè boyesco ni mí ìjó tó ti yọ ní sí má rọ́ọ̀pù mi. kí ló dé ṣé mo bọ́ owó ẹnìkan bẹ́ẹ̀ wípé ẹni báyìí ló lówó ni ìwọ́n ṣe ti pè mí pé owó tó kó bí yìí o ẹnìkan ló ní kó tí ń tẹ́ẹ̀dì ara rẹ̀. èmi ò mọ̀ ta ni jalè. èmi àmọ́ pé tí mo lè mọ́ lé o. ṣé mo lè lè tún jalè rẹ kí n sọ fún ọ wípé mo mówó kí n sọ pé mo mẹ́ńtọ́ wọlé ni èmi mo mú un tí mo fẹ́ fi ṣe fàájì mo mú un. ẹ mú ọtí láàárọ̀ kùtùkùtù ẹ̀gbọ́n ẹ jẹ́ ẹ ronú o ọlọ́ ẹlẹ́dàgbọ́ ẹ ronú rárá kọ́ yẹ kí n máa sọ̀rọ̀ sí báyìí ṣùgbọ́n ó ti dé góńgó ọ̀ fún mi ẹ ronú ẹ jókòó bíi láàárọ̀ kùtùkùtù ẹ mú ọtí ẹ̀yin nìkan lẹ wà nulẹ̀ gbogbo ayé ti lọ tán kò sẹ́ni kankan ló dé. ẹ̀bẹ̀ nìkan náà ni ọmọ sẹ́yìn dẹ́bi ọlọ́dẹ òun lẹ dàbí àgbà ehoro yìí ẹ nulẹ̀ tó tẹ́ ẹ̀ ní ìtìjú ẹ̀yin lẹ́kẹ́ máa sọ̀rọ̀ sí i ẹ̀yin lẹ́kẹ́ máa sọ̀rọ̀ sí i kí ló dé náà ẹ̀ tẹ̀ pìtì ni ó dá ìgbà wo lẹ́ ń lọ ẹ̀ tẹ̀ ti ṣètò ìgbà wo lẹ́ ń lọ kò ní bí ẹ ti wá ìgbà wo lẹ́ ń lọ lókè. sẹ́lókè ègùn kì í ṣe pé ń ọ̀fẹ́ lọ tó ti yọ nísìn ṣùgbọ́n mo kàn ní kí n wò ó sì sún ẹ̀sán ayé mi tó ti yọ nísìn torí mo fẹ́ jọ wọ́n lójú lókè ògùn ilé kìjì lọ. ẹ fẹ́ yọ sí wọn lójijì. máa gbọ́ máa gbọ́ máa gbọ́ máa gbọ́. ẹ fẹ́ yọ sí wọn lójijì. irú àárọ̀ ọ̀la. irọ́ alẹ́ ni ojú ń kẹ́rù mi máa gbọ́ tó ti yọ nísìnyí mo fẹ́ sọ̀práìsì wọn sọ̀mọ̀ pa ọmọ méjì mo kó wa àbí mo fẹ́ gbọ́ ọmọ kẹta wọlé kí bí mo dùn rẹ bi surprise sign surprise mo fẹ́ fi ṣe fún ọ lókè gbogbo ah tó ọgbọ́n mo ní o. kẹ́ ẹ bí tó kun bọ̀ kẹ́ ẹ tó kọ irọ́ tàbẹ́kùtàbẹ́ tàbẹ́kùtàbẹ́ ó torí àtẹ̀rí amọ̀wọ́ ara wa gan o. amọ̀wọ́ ara wa o mi ò mọ̀wọ́ yín rárá mo ti ń dá òtún ikọ́ dàbí pé kèsì dáàdì wa gan-an bí yìí fún rárá dáàdì wa wúlò jù eléyìí lọ ẹ̀fẹ́ bí tòkunbọ̀ kẹ́ sínú yàrá kan oṣù ẹ̀ ní tìjú ni tá a há gádígádí tá a há fúnra wa. kò tiẹ̀ sí wàhálà sẹ́rí ẹ̀ èmi náà n bá ti lọ fi ṣe náà látàsìkò yìí lọ màá bẹ̀rẹ̀ sí ní sí gbogbo ní ti bá lè sí màbá yẹn kó wọ ọkọ̀ jọ láti sìn lọ ni pátálágbá ọlọ́run bàbá tó bí ọjọ́ márùn-ún owó ọkọ̀ àpé á tún lé àkókò ìjọ jésù jésù kankan fún ọ bọ́mọdé bá lọ lógún ọdún bàgbà bá lọ máa dọ́gbọ̀n oṣù ni èmi ọ̀dàgbà kọ̀ọ̀kan lóògùn o lókè ogun wọn ọ̀dàgbà kọ̀ọ̀kan o mo ní tẹ́ ẹ bá rí mi lẹ rí mi á dìpọ́ọ̀tì mi lójú ẹsẹ̀. ẹ gbọ́ yìí lọ ọ̀rọ̀ dìpọ́ọ̀tì kan mo ti fún yín nótìsì bí wàá ti tẹ ọjọ́ márùn-ún kẹ máa lọ àwọn tẹ bá tètè fẹ́ pé ilé pẹ kẹ tètè pé èmi àwòwò ọkọ tẹ gbọ́ ẹyin mú èmi kan mú eléyìí ọ̀dọ̀ yá ọ̀dọ̀ yá mi mo ti máa mú mi ò mú ṣe gbọ́ mi ò mú ó tutù torí oúnjẹ nu àbí torí oúnjẹ nu ẹgbẹ́ máa múra owó túbúlẹ̀sì òtúbúlẹ̀sì ẹ̀ máa múra ẹ̀ tí. ẹ kí ẹ bọ gbogbo nàìjíríà ọ̀nbáwa mẹ́rin lásán o ti ń jambla o ti ń jambla you are cooking yourself on ní níbi lọ o ayọ̀ dàrú ni ọyọ̀ gba yàrá tàbí kó pe bàbá lálọ́ọ̀dù kọ́yọ̀ dá pálọ̀ rẹ̀ káyọ̀ ra mọ́ ara wa níbo wá ni lọ o ti lọ látẹ̀sẹ̀ mi ló mú bọ̀ ọbẹ̀ kárọ̀tì ògùn ọmọ yẹ̀yẹ́ mi ní àchífù mi. kí tiẹ̀ tiẹ̀ kí ló dé. má sọ mí lẹ́nu o. ṣé báwo ẹ̀mí tèmi ni. Ah, má sọ mí lẹ́nu o. Ah, ah, kí ló dé. má sọ mí lẹ́nu jàre má sọ mí lórúkọ sí àgbà bó sọ mí kí ni gan kí ló dé gan kí ló ṣẹlẹ̀ fàwé ní ẹlẹ́nilẹ̀ kó jẹ́ kó máa ṣe ní ayé wọn ṣé kíkí ni gan-an. kí ti ẹ. kíkí kí ni mo járò ni. kí ló dé gan. sẹ́mẹ̀lẹ̀ bí ẹni wá ni. wọlé one plus one equals one ni. torí pé táwọn èèyàn bá gbọ́ pé bóyá ẹgbẹ́ ẹ kúrò nílé wọ́n máa sọ pé à ike ọmọbìnrin yẹn ni o kíríkọ kíríkọ wá ní pé mo kanra bá sọ mi lórúkọ tí a. kọ́sẹ́ tó sọ bẹ́ẹ̀. kíkí ni ní kíni. kọ́sẹ́ kí ló dé wọn lọ kíni bàbá là ń lọ èwo lọlọ èwo ni ọlọ. ẹṣe àgbáyán adalẹ àgbáyán tòlé bẹ́ẹ̀ ni mo sọ ọkọ mi ni o ẹ̀gbọ́n ètò wa farapamọ́ sí ọ̀dọ̀ wa due to one condition or the other sir ló bá di ọ̀sán kò orúkọ ló bá ní ha wọ́n máa lọ ni o wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwọn oníhà èmi gangan ni mo wà ní position tẹ́ kí sọ pé ó yẹ kí wọ́n lọ àmọ́ ara ọ̀kan mi kí ló dé kí la wà ilé ayé mọ́ yà fún kárì kápọ̀ iyẹ̀ ló ń jẹ ni. babaláwo tèmi ni ó wù mí mo ní kán wá ó ti dá túkù àti padà mo ní kán padà kí n tiẹ̀.

ẹ fọgá lẹnu yín náà ó wà mọ múra kankan mẹfọ fẹfẹ ń jìnṣẹ ṣẹṣẹ sùúrù ẹjọ kìíní àná yìí náà lẹni pé. gbogbo owó yẹn ohun àtikọjọ kọjá ohun àtijọ́ ti ré kọjá kí ni gbogbo ń tọ́ ń sọ. ṣé ń gbọ́rọ̀ sọ ọmọ yẹn tata gàrí ni kí ni kẹ gàrí wílìsì. ẹlẹ́dàá àwọn ó máa bù. òkè òkè tiẹ̀ lọ́wọ́ afúnnígbé báyìí ló kẹ ọwọ́ ẹ̀ máa wà ọwọ́ tí wọ́n máa wà sálẹ̀ ní orí wọn máa pèsè fún. ẹ lọ náà pọtugulẹsì ẹ lọ náà pọtugulẹsì wọn náà ń lọ wọn lọ bí gbọ́dọ̀ lọ wọn ni wọn lọ gbọ́dọ̀ lọ wọn sọ mi lẹ́nu wọn gbọ́dọ̀ lọ sífìlà kẹ́mi náà ṣì wí gbọ́dọ̀ lọ wọn lọ yéé ọfẹ lù ú lọ bọdẹ ò lọ bí kankan bọdẹ ò lọ bí kankan ẹ mú wa o ẹ lọ jà bàbá lọlọdẹ lẹjọ fẹ lù mí wọn lọ wọn lọ mọ wọn lọ jà mojúbà mojúbà ẹ o mo gbèdì gbogbo èmi tán Ah. ló gbé mi tán ìmúdẹ̀ rò pé ìjà tó ń lànà kèdè inú ẹ̀ ah. alábòsí. <laughs> nígbà mo sì pé mo sì jà mí wá là ni ah. èmi wá bá ní kọ́ mọ́ dà méjì ọ́fíìsì tèmi ni. <laughs> ṣé ọ̀ pé nítorí wá ti àwòṣe mi ni pé nígbà mo wọlé tàbí wá ti wá pé ẹ kí ni mo á rí i pé táyé kẹ́yìn wọ́n ti báyìí wọ́n á ti arí dáadé wọn báyìí. mílẹ̀ òfin mílẹ̀ òfin mílẹ̀ òfin. ibẹ̀ lọkàn bíi ti á wà bẹ́ẹ̀ ṣé màá mo bọ̀ sọ nǹkan kan máa gún ọ. gún mi mo ní ha nítorí ọlọ́run Eh? àfi bíi bíléèdì àfi bíi nídù bí abẹ́rẹ́ ah wàhálà ìmú tutù. ọ pé kò wọ ọ wá. mo wá o. kùkùmbà ah, mi ọmọ kan yẹn ni nǹkan irú kùkùmbà rí ah, torí ní ẹ máa sọ nù torí ọkùnrin bá ti bínú àṣìírí ni o ah. wàhálà bí ṣe ń bínú lèmi yẹn ń jẹ wọn ò pé ẹni tó san dáwọ́rì rẹ̀ lèmi hẹ́ ǹjọ́ rẹ̀ yìí o. gbọmọ ni àná o ibi tó máa ń rìn ìwọ náà mọ. yóò mọ fọwọ́ kan ọ̀dà ni. ayé ah, ah, kò wọ́n tó lè. Ah, ó sì jẹ́ ta méjèèjì nínú ẹ̀rín o kò dé síbi tí èèyàn ní ọ̀la rẹ̀ ló sọ̀rọ̀ kan fọwọ́ sọ̀rọ̀ ó dàbí pé mo fẹ́ tọ̀. ọ̀gbọ́dọ̀ wà báwo kò tiẹ̀ sí tí èyí ní ìlànà rẹ̀ bí mo fẹsẹ̀ lásán rẹ̀ tiẹ̀ rẹ̀ báyìí ọ̀gbà kù. ayé mo dúbà mo dúbà o. ìbọn ọ̀sẹ̀ ìbọn ọ̀sẹ̀. lẹ́yìn ṣe jíà. owó bó ti lọ. èmi ò mọ gbọ́dọ̀ ṣe dá mi báwọn o ni ma ru fíìsì kò sí kọ́ọ̀tì rí ah. yìí náà rẹ kẹkẹ rí o má bọ̀ tó ọ ọ lọlé lónìí. Ah. Hmm. bí báwo. a ah, sọ̀tà ni o lè tẹ̀lé tí yẹn. gbogbo mo fẹ́ sọ fọ́kọ mi pé mo lọ mo ṣe ti ṣòro kan dé ni hmm. ó dẹ̀ ti fẹ́ máa fura ṣé màá tún sọ pé mo lọ ṣòro láti pé mi ni mo pa Jésù. ọ sọ pé emergency ṣòro rere pé ẹlẹ́mìí lọ sọ̀kalẹ̀ ṣé yọ̀ọ̀mọ̀ ọlọ́run lákìsìn ọ sọ pé emergency ṣòro ló tún ṣẹlẹ̀ ń wé mi náà ṣe nínú ìfẹ́ wà mo sì fẹ́ tọ̀. tẹ̀dù náà bó ló ṣe máa dáná ọ̀dà kan ní láti tẹ̀dù níbo ló ṣe ń nu wèrè french tó ń sọ. ṣé tó dàbí pé mò ń yàtà. èmi ò rí gbé ìmọ̀ yàtà french rí. ìgbà tí mo ti wá fẹ́ wà mo ṣe. Àbá ah, ah, ah, wèrè rẹ̀. Àwọn èèyàn lè wà wá o. Ọlá ọ̀sẹ̀ mi kì í ṣe nu àwòrán mú wàhálà ìmọ̀ tí ń là gún ah, abíyá yẹn títí yẹ. Sisi ilé ìwé ooo Sisi Sisi ilé ìwé ooo Sisi ọmọ tá a bá kọ́ ló ń yege ọmọ tá ò kọ́ àgbéléta kọ́ ta ooo Sisi Sisi ilé ìwé ooo. Àti ìgbà kékeré kan ni as a matter of fact mo bọ̀ láti bẹ̀yẹ̀ sìn mo dé ibẹ̀ actually ibẹ̀ mo ti máa rà lójoojúmọ́ wọ́n jẹ́ kó yé mi nísìn pé kò sí igbó nílẹ̀ mo dàbí pé wáì tẹ̀sán mọ́ pé mo ń bọ̀ pé mo ní ìdẹ̀ everyday. ẹ ra gbó ní ilé epo lójoojúmọ́. mo ti débẹ̀ mo débẹ̀ sí wọ́n ní pé kò sí igbó nílẹ̀ ó wá transfer mi láti bẹ̀ wá sí ibi báyìí sísí ìjọba bínú láti wá confirm bẹ́ẹ̀ máa gẹ̀ẹ́sẹ̀ ń bí but mo ní issue kan pẹ̀lú igbó because there is difference between igbó kútọ́nu àti igbó kẹ́tù orí ti ké ti máa ń wà ókè ní títẹ̀ mi ẹni sùúrù ẹ ń bọ̀ láti ilé epo ẹ gbé sìgá dání. ẹ wá síbi tó ń ṣe jẹnẹrétọ̀. you get it wrong. ẹ wá sọ pé ẹ ra igbó ẹ tún ra sìgá. you get it wrong. àìkàwé dáadáa mi ò jẹ́ kó lè ronú bí mo ṣe ronú. that place you are looking is a depot. that is marijuana depot. ọ̀rọ̀ yìí ṣèlú. thank you. so ní sẹ́ ní ìdìgbò àbí. of course. àbí ẹni di sk. wow you got it. <laughs> ọ̀rọ̀ ìṣe. má jẹ́ kí sk ẹ̀ má yẹ kọ́ wẹ̀ bí jumbo tó bá ti dàbí jumbo máa ń affect brain mi. tani kò ń ṣe olórí burúkú jẹrẹmí tó máa yìí tó dá olórí burúkú ah, tó jẹ́ kí irú ẹ̀gbin máa kó sí náírà kùrùsùn ah in fact. are you talking to me. igbó lè fẹ́ àbí. of course. ẹ máa wọ̀rì mú bọ̀. kò ṣe bàbá yìí gẹ̀ẹ́sì. jọ kí ọtí ẹ̀ wá ní ìṣáná àbí láìta kàn tiẹ̀ láì tiẹ̀ díẹ̀. oúnjẹ ọfà ṣóòbínú gbé mu stress ẹ. ní ìbínú jàre ìgbà tí mo ti wá dé ìtọ̀dẹ̀ ní kí wá bẹ ní ìbàyè èmi náà ń wọ́ndà. ìgbà tí mo ti pè é pé ẹ tètè gbé kọ́ mi inú eventually ìgbà tó lè máa gbé mo ṣe ní kó wá bá mi bí ohun ẹ pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní bíbá and it's not around the travel. Oh tó ṣàwá ní kí n jọ kí wọ́n bá wọn dúró táwọn ọmọ wọn kíní kan kó má jẹ àwọn ọmọ ẹ̀ nìkan oh, mọ̀ oh. pé nàìjíríà dẹ̀ wá ń sìn rape gbogbo ẹ̀ bá kú ìyàwó wọn náà dẹ̀ sí around wọ́n máa fi wá síbi pé kí wọ́n bá wọn dúró táwọn ọmọ wọn ṣàkóso. no problem. tó ṣàwá pa. i'm fine. how how are you? how is your husband? how is everything? adúpẹ́ mò ń tì. àbò tí ṣe lórí bí àwọn. àà mò ń ṣe náà. are you sure? jíde mò ń ṣe champagne. Hmm tiẹ̀ ní nǹkan tó ń tó ń bọ́dà mí ní ọjọ́ mẹ́ta yìí. ṣé kò sí mo ti ń rèé pé ó jẹ́ kí ó jẹ́ ká jọ sọ ó jẹ́ kí n sùn ọkàn fún ẹ but tí n bá sọ fún ẹ mi ò mọ̀ pé tí mo máa bá ní ẹnu ẹ ni mo ṣe rò pé should I should I not. so now let it out what's that. ẹ ò ń kẹ́wọ̀n pé ó ti tó jọ mẹ́ta tàbí jọ ń sí. yeah and almost everybody wọ́n mọ̀ wá pọ̀ tó bá ti rí Jídé ọmọ Arírùnkẹ́. definitely. so to some extent I've been thinking of some certain things mo rí pé ọ̀rẹ́ tí èèyàn bá ní ọ̀rẹ́ obìnrin tó bá ti jọ mọ̀ wára wọn dáadáa tá ti jọ mọ̀ wára wa. Um, mo rí pé they should they should um, move that friendship into another level ó jẹ́ kó to upgrade ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣe yẹn because ó ti jọ dì kan náà. jíde ọ̀rẹ́ òye mi just come out kí ló ṣẹlẹ̀. Eh, um, sọ̀rọ̀ náà. ẹ̀rù kẹ́ um, why are you stealing ah, ah, ah, why do you wá ń dọ́wọ́ why ṣé mo fẹ́ bú ẹ̀ ni. no but okay. why. okay. ọ̀run kẹ́ ọ̀hún. Um, I think you are in the best position to be my future wife. Hey, hey, hey, hey. Jide. funny. Jide. Runke, what was that? What was that about? I'm disappointed at you is an understatement. Why? Yeah, seriously, like, how would you say that kind of thing to me or anyone now? We're supposed to be friends. Àti pé, Subushiri Mratuke delay mo fi pé mi ò lẹ́yìn tí mo fẹ́. Rónkẹ́ o ever bá mi sọ pé ní ẹni tó ń fẹ́ rí o sọmọ́rọ̀ fún mi rí náà. I don't have to tell you I don't have to tell you pé mo lẹ́yìn tí mo ń fẹ́. Are you joking or I am something? Not. I am not joking mo lẹ́yìn tí mo ń fẹ́. In fact, what you need, I have to. No, chill. Just... Why, why, chill. why, why? Kí ni mo ti sọ tó fẹ́ bí, tó fẹ́ dìde, tó fẹ́ doni you? Are you trying to work out on me or something? Let me just go. We'll talk later. Ah, Ronke, was this supposed to be a joke or something? Ronke, are you working out on me? Ronke oh dey stop now ah kí ni mo sọ ń sìn tó jù why is she acting up Ronke Ronke stop tó bá ń ṣe yóò dé. tí ká máa fọ́ra wa tí ká máa lára wa tí ká máa rúra wa tí ká máa fọ́ra wa tí ká I, I want to pray. Tabakọ ló ń yege ọmọ tá ò kọ́ àgbélé ta kọ́ ta ò Sisi Sisi ilé ìwé o Sisi. Education is the key to success ọgbọ́n jàgbára lọ knowledge is bigger than power o. Oh. Ẹ wẹ̀ kárú ẹ kárú ẹ kárú dé fún ọkọ kankan fún ọ ayé wá gbà mí ìjọba lè lò ní lọ́la o ìjọba lè lò wọ́n gbẹ́jẹ́ lé ọ̀sán kan tó yóò tiẹ̀ fẹ́ lọ ní mọ́ọ̀bù bàbá ọgbà mi o ìwọ ló ní mọ́ọ̀bù bàbá ọgbà mi o o sì wá má fi ẹwà gbà mí o tẹ́lẹ̀ ti sún ọ gbé mọ́ ọ lọ o sún mi ni mo ti ń lọ o sún mi ni èmi náà ti ń lọ o sún mi ṣùgbọ́n tí ọ̀sẹ̀ fún mi lọ bá wá wúbà kọ́ lọ bá wá wúbà kẹfẹ́ ni wọ́n ti ń lọ ọkọ̀ pọ̀ ní ìwúwo. èmi máa bá ẹ wá wú àbá mi ṣé màá bá ẹ wá wú àbá mi tí bá fẹ́ máa dúpọ̀ wá sí ẹrù ìyẹn náà. lálọ́ọ̀dù rẹ ló gbé mi wọ bí kẹsí lálọ́ọ̀dù rẹ. báyìí sí kò fara balẹ̀ ẹ bá wa bẹ̀rẹ̀ lọ. ọyọ ní bá yọrọ ẹjọ ọjà àjọ wà náà. ẹ fẹ́ràn ara yín bọ́ kẹ́rù sáfọ̀gà bó ṣe wà yìí ní gàlá ni ọjọ́ tó tẹ̀ ti débi kò dá mi láàmú. ó ní sọrí ibú jẹ́ síbẹ̀ olókọ̀ mi wọ̀ ọkọ̀. ṣọba pé wọ́n lọ àfẹ́ká máa ṣe sí mi àṣẹ. mo gbọ́ ibi yàrá kéde ó ṣe kéde ọgbà gbogbo máa jà jẹ́ kọ́ wọlé. ebo ní báwọn gbọ́ngbà tá a dé. ó jẹ mélòó ní sè. ọkọ dùn mí pé ọkọ dùn mí pé wọ́n gan àtàsímẹ́ǹtì ló ń ṣe ni tí bá ṣe bá àtàsímẹ́ǹtì wọ́n gan ṣe ni ìbá ní okó wọn sọ́dọ̀ kọ́ máa kó wọn lọ mo ní èèyàn mo ní nǹkan ti sú èmi kí wọ́n máa lọ ọmọ mi sọ̀rọ̀ wọ́n lọ ẹgbọ́n ẹ máa lọ. èmi gan fọ́tà sí. ẹ máa lọ ó sún mi máa lọ àṣetúpọ̀ jù àṣetúpọ̀ jù kẹ́ríkẹ́rí kankan orí pákó pákó ni mo sùn síbi pákó ni mo sùn kò wẹ̀rẹ̀ gbà wọ́n tó gbé wẹ̀rẹ̀ yẹn wẹ̀rẹ̀ pákó wẹ̀ bẹ́ẹ̀ pákó pákó máa ń lọ máa ń lọ sọ̀nà mi rí sọ̀nà mi rí sọ̀nà mi rí ẹgbà sọ̀nà mi rí sọ̀nà mi rí sọ̀nà mi rí.

bọ́ọ̀sì bá ń pàdé láti mi tẹ́lẹ̀. tíríwà tíríwà mílìkì náírà náírà ẹ̀lọ́ sọ̀rí orí ẹ̀jẹ̀ mo wà pẹ̀lú ọmọ ìyá mi má fọ̀ má fọ̀. ẹ wọ gbọ́dọ̀ ẹ wọ gbọ́dọ̀ ọlọ́run yóò ṣe tí mo fẹ́ fún mi ọlọ́run yóò ẹ wá gbọ́ lọ kẹrin lọ o ẹ kú lọ nílẹ̀ yóò ajá kóró dùgbẹ̀dùgbẹ̀ irú ah, ayé wo mo wá náà torí ọlọ́run irú kí ló ń ṣe mòrí ọ̀nà irú formation wo ló lọ tò lálẹ́ àná yẹn. Ah, ọlọ́run o ẹsẹ̀ kan tó dẹ̀ kúre òun ló ba géèmù ìjẹ́ báyìí torí ọlọ́run. ìjọ mo fẹ́ jèrè kínní náà òkú tí àwọn èèyàn kàn rẹ́sì rẹ́sì rẹ́sì bí ẹni rẹ́ra. bàbá wa ò fẹ́ rà sà ah, ibi lẹ wà mo ti wò yín nílé yẹn tàwa wò níbo ló wà. àwa wò. mo ṣe dáná tán ni so mo fẹ́ kó wá jẹun. bẹ́ẹ̀ ni sà. kó wá jẹun. bẹ́ẹ̀ ni mo ṣe ráìsì. ẹ ṣe ráìsì ah, oúnjẹ tó dẹ̀ máa ń láìkì nìyẹn. ọ̀nà mo ṣe pé. ó dẹ̀ ti wá jẹun. Ah. iṣu ló jẹ. ọ̀sán ẹ̀ṣẹ̀ pọ́n ni. ó ti jẹ́ láti bíi one ah, eleven eh, one o'clock ló ti jẹun yẹn eh. iṣu tó dẹ̀ jẹ́ ó dẹ̀ máa ń tanú ẹ̀ ni tó bá dẹ̀ ti jẹ iṣu bẹ́ẹ̀ yẹn omi ló máa ń béèrè. Eh. ẹ ṣe gan. àbí kí n bá mú mi inú lé ni. Ah. níbo ló ti ẹ̀ wá gan. ó ṣe ó ti ṣeré lọ òun àtàwọn ọ̀rẹ́ kẹ́rí omi yẹn ẹ fi omi lẹ̀ kò láìkí bíi kó máa mú bíi pure water kó máa mú inú kínní yóò ti yé omi àmúni àwáwù máa mú ẹgbẹ́ kò sí wàhálà. ẹ ṣe nǹkan ẹ ṣe o ọlọ́run á tún lé àtọ̀nà tí yín náà ṣe o ẹ ṣe ẹ ṣe o lórí burúkú máa pa ọmọ fún mi. kó mọjọ́ fọ lọ torútorú a máa pọ̀ fọ ni bí òpè ṣọ̀gùn á pọ̀ balúwayé bí òpọ̀ balúwayé á pọ̀ bàtàlá bí òpọ̀ bàtàlá á pọ̀ gbogbo ẹ̀ ló máa pè mọ́ra wọn ẹ wọ́n wá jẹun kí yẹn jẹun tán kó máa nà wọ́n lórúkọ máa fẹjú àbí ó fẹ́ sọ di ẹ̀ ní ba tèmi jẹ́ ẹlẹ́dàá ya tèmi kò tiẹ̀ lè jẹ́ láéláé ìkọ́ṣọ́ yẹn lè gbà lọ́wọ́ mi táwa ò wá jẹ ráìsì fífúrẹ́ẹ̀tì ẹni fífúrẹ́ẹ̀tì ẹni fífúrẹ́ẹ̀tì kọ fífúrẹ́ẹ̀tì ni. Ah! pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe ìfagbà bàpẹ̀ láyé àgbà lè ni bí apẹ́ láyé àgbà lè ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o. ah like ní ìsọwọ́ these props again happen dem abinu but ah, ilé dẹ̀ ti ṣú mi lè padà sí rìhásà mọ́ happen abinu mo dọ̀la jàre má dọ̀la máa fún mi. ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o sórí bọ̀dé wọ́n bá pé mi ò mọ̀gbà tó jáde láàárọ̀ tó bá jẹ́ mọ̀gbà tó jáde ni mo máa fèsì ẹ̀ báyìí èmi kí ló jẹ tẹ́lẹ̀ kù. bàbá wa o bàbá wa o mhm. èmi rò wípé kẹ́ ẹ kúkú fọgbọ́n ṣe o ẹ wò kó ń ṣe gbogbo ohun tíyàn bá rí ló ń sọ gbogbo bóyá ń kọfọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lèmi náà ń gbọ́ láàrin ṣùgbọ́n ẹ má sàn kankan òbí ìwọ nìyẹn ó ti tútù jù ó ti tutù jù máa jẹ́ kó mọ̀ gbogbo ṣe ń pe ṣàngó olùkóso àwọn abẹ tó tún ń kí ọ̀ṣun tó ń kí ọya mọ́ra wọn yẹn a rí mi wò bí ràn. bàbá wa o ẹ̀yin náà mọ̀ wípé látàárọ̀ látàárọ̀ bá ẹ tí ì jáde látàárọ̀ kò ṣe wípé ilé náà àwa ta jáde náà àti bá yín lé ní. Uh-huh. èkó má yẹ pé ẹnìkan tún máa tó wá lọ da gàrí sínú tìrà yín o. tó gbìyànjú àti pé ó ń sàṣì ní àbí tó gbìyànjú àti wo bí gbogbo tó ṣẹlẹ̀ sábàbí lásán ni o sábàbí ní gbàgbé ah èmi tíṣẹ́ ní bá máa bẹ̀rẹ̀ báwo tó bẹ̀rẹ̀ nìyẹn kó lórí yẹn. tẹ bá sọ bẹ́ẹ̀. ẹ ẹ ẹ kà sí ẹ kà ẹ fún ẹ ra ẹ fún àtàrọ wọn ti dé o wọn ti dé. ẹ ẹ àtìlì. ẹ mo rò pé n tàn sọ ẹ sọ kọkọ. báwo ni skul báwo ni gbogbo gbòòrò báwo ni everything. báwo ni skul ẹ tún mo rò pé máa sojú abẹ́ kò pé. ojú kí ni. ẹ wo ni sísí lewe. ẹ wọ ẹ lọ rẹ́sì kẹ lò kẹ jẹun kẹ gbọ́ sísí iléèwé ẹ rọra ẹ kú àtàárọ̀ ẹ kú gbogbo ẹ ẹ rọra o ẹ kú iléèwé o ẹ kú o ẹ o ti ń sinwin torí tí bàjẹ́ máa wá fèsì yàn ó jásìkò tó wá gbé kíní ìfàdéyìn olóró tó mu dádé báyìí ó ṣe é ṣọ̀gbọ́n orí lọ́wọ́ ẹ̀ ó wá sọ fún mi pé kí n sọ̀rọ̀ ẹ. ní ìsín ní ìsín tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí a ti ń jẹ ní ìsín. ìwo ò ṣe fèsì ẹ̀ mọ́kùnrin nìwọ náà ṣé wọn náà ṣe ah, ọkùnrin ni ṣé o kó brass àyà ni ẹ ó gọ̀ díẹ̀ o rẹ ni sọ fún ẹ o. Ah! bàbá wa o kí ni. ọlọ́run á gbà wá nínú ilé yìí o. ọlọ́run á gbà wá o ṣe ọlọ́run á gbà wá. kọ́léwọlá kọ́léwọlá kọ́léwọlá àgbélé ìrìn àjò rẹ tọdún ìrè o mo tún ti wá débi ìsinmi báyìí o ibi òrìndínlọ́dún kò tún kọjá abẹ̀ lọ́dún tá a tún fẹ́ mú yìí o torí pé kí ni ọlọ́mọ ọ̀bẹ ìdágbẹ́dí fi lọ́ọ́ lò ó àgbàrá ẹ̀sán kó bojú wẹ̀yìn o kó tún máa lọ tẹ́fẹ́tẹ́fẹ́ báyìí o. tó bá fẹ́. arábọ ni ọ mo sì ń fẹ́ ni wọ́n fẹ́ ọmọ ni. ẹni àgọ́ ni ti ń dàbí ọlọ́run àti ti bá mi báyìí wọ́n máa rí kíní ìkó bá mi báyìí wọ̀ lọ gidi dẹ̀ sọ fún mi o. mo tún ń gbọ́ ẹ̀ báyìí ṣé tún ní tíátà àtijọ́ tí mo ń gbé mi báyìí. ẹ eh, bá dọ̀là màmá ṣe findings nìyẹn. tá ò kọ́ àgbéléta kọ́ tá ò Sisi Sisi ilé ìwé o Sisi. Education is the key to success ọgbọ́n jà agbára lọ knowledge is bigger than power o. À ń pé gan o, à ń pé gbọ́n ni. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ adódì. ṣẹlẹ̀ èmi nínú ṣé o ṣe pé mo ti ya wèrè àbí mo ti yí lóyún láyé náà. Kí ni mo kú síbẹ̀ torí ọ̀nà? gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ báyìí torí ọjọ́. mi ò kọ́kọ́ ń pa ẹ̀ mi ò kọ́kọ́ ń pa ẹ̀ bàbá landlord. tàtíàgò tàtíàgò ẹ bá mi bẹ tètè ilé ìwé ah, ah, ah. tí ẹ bá sisi léwe olóde nǹkan tèmi olóde oh orúkọ ta ni lọ́ọ̀lọ́dún dáì. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ rà. wọ́n ní sisi léwe ni. ẹ̀jẹ̀ jésù mi ò mọ kókó. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ṣebí kọ́rọ̀ ò lè níyànjú lẹ ti pè mí eh. ẹ sì jẹ́ sọ tẹnu mi ah, ah. ayé mojúbà hmm? ayé mojúbà ọ̀dà wọ́n ní kango kango báyìí láàgbóhùn agogo dùgbẹ̀ dùgbẹ̀ láàgbóhùn akèrègbè bọ́mọ owó bá Oh, yeah. Ah, ah, ah, ah, ọmọ ṣe o ọmọ ṣe o ọjọ́ tá a bá dání kì í pé bàbá dogun ọdún ogún ọdún bọ̀ wá kọ̀la gbogbo iṣẹ́ ibi kíbi téèyàn bá ṣe ń kọ̀rọ̀ bọ́pẹ́ bọ́yá àṣírí ọ̀padà tó síta náà ni. bẹ́ẹ̀ ni o. sọ wá rí báyìí nìsín eléyìí ti bó ń lé lé. òun ni ìṣẹ̀lẹ̀ wẹ̀. bàbá àwa omi ò mọ kankan sẹ́ ẹ̀. ẹ wo ẹ eh, wo ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o ojú ta yàtọ̀ sójú ilé wọn ntẹ̀mí rí ẹ̀yin ò rí o bàbá. sọ bẹ́ẹ̀ ni ara rẹ kọ́ ọ jẹ́wọ́ ni o torí bọ́ọ̀ bá jẹ́wọ́ wàhálà ni o sọ̀mọ̀ fojú rẹ ò tí fọ́ ẹnu rẹ ó sì padà lọ dé ẹ̀yìn bẹ́ẹ̀ mo sọ fún ọ kò sígbà tó ò ní wọn àyàgbẹ́ sára bọ́ọ̀ bá jẹ́wọ́ ihun tó ṣe gangan tó ṣe ń kọ̀rọ̀ tẹ́nì kankan ọ̀mọ̀ sọ ní gbangba kí gbogbo owó mi ti bọ̀. bàbá ẹ jẹ́wọ́ mi mọ̀ ń pa ẹ jẹ́wọ́ ẹ jésù ọwọ́ ti náwó dì mí ọtí lóhùn kan ló ṣe wá ọdẹ ní blood blood blood blood. ọmọ yìí bí mo ti tọ̀lọ̀ tí òtún tẹ̀ mí kankan nu mo tẹ ká mo tẹ tẹ́tẹ́ ògùn kan. wàhálà dé kí ló kí ló wí. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó ka ewì àwọn ewì. ẹ ó ti yé mi bàbá ẹ bẹ kí bàbá kẹjọ wọlé kẹjọ lọ sọ ìtẹ́ ìsọ̀rọ̀ yẹn. wọ́n fẹ́ kẹ́ ẹ jọ wọlé èèwọ̀. lẹ́yìn nìkan àtàwọn nìkan. olùkọ́lẹ̀ fẹ́ kú ẹ̀ bẹ́ẹ̀ èèwọ̀ èèwọ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní bàbá fẹ́ gbádùn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ojú wálé ojú gbogbo wa gangan ló ti sọ. ẹ̀ẹ́ tẹ̀lé yìí o ẹ fi mí lẹ̀. ó ní bákan ojú ẹ̀ ni ó wá ti sílẹ̀ ó mú nǹkan nílé ilé ẹ̀ pé nǹkan kó mú nǹkan mú nǹkan mú nǹkan. pé nǹkan ayọjọ́ ọ̀rọ̀ tí mo bá wá náà kí n tó mú nǹkan kí ni ọba wa tó lè tó yẹ kí ni gánà kí ni. Eh, dadi hmm? eh, pé lágbà tí mo ti tán skul mo ríṣẹ́ kọ̀ọ̀kan so bí a ti tún manage. ẹjọ́ bàrí ṣe ń sin ọ̀dọ́ fúlàní ni wọn ló burúkú oyè ti tún manage pé à ń ta fún náà lókè wọn ti wá lé gbogbo akóńbẹ. Ah, ìjọba àsìnkẹ́ ah, kí wọ́n fi ẹ̀ máa ṣe ń gbà lè yín káàkiri báyìí. so stress ẹ wá pọ̀ nǹkan ọ̀rọ̀ ojú ọkàn pé ah, ṣebí mọ̀ sí fi lélẹ̀ kó tó jáde láyé so mo wá ní pé bóyá kì í wá kì í lè jẹ́ kí ọ̀rẹ́ sáà pé bó tẹ̀ wọ ọdún kan méjì. ok pé ilé màmá rẹ. bẹ́ẹ̀ni pé kì í gba gbogbo lọ́wọ́ àwọn tẹ́nà àti kí n sọ fún wọn pé wọ́n ọdún kan kọ́ bá mi arrange ẹ̀sùn fi establish àmà work if you travel out pé tó bá work nínú méjì. abẹ́rẹ́ ẹ̀tọ́ ẹ̀ ni ah, ẹ̀tọ́ ẹ̀ ni bóńdà kọ́ fẹ́ máa gbà lọ láéláé kọ́ gbà wọ́ọ́dún mẹ́wàá kí ẹ̀wọ́ ló ní nǹkan rẹ̀ ah, ẹ̀wọ́ ló ní nǹkan rẹ̀ tẹ̀mí mi kàn mọ kàn já àbúrò sínú ọmọ rẹ̀ lásán ni wọ́n sì láàyè lájogún ọ̀rẹ́ ẹ̀sìn lọ́sẹ̀ wàá sọ fún mi ìbọn ọkọ̀ wà bẹ́ẹ̀ lọ́kàn sọ fún àtẹnáàtì pé kó wá. ọmọdàbí ah, kò gbé ya mo fi ti ń ṣe ni mo fi ní kí n sọ fún mi. ọ̀rọ̀ àbò mi. kí n tẹ́kẹ́ lèmi nílé mi lẹ́yìn pé ìyá rẹ̀ fọmúlẹ̀ mọ́ hàn ní wàá ní ṣe bá mùkù náà mo mú <laughs> nígbà tí èsì gbòòrì jìnnà ọjà aṣọ di nǹkan gidi. tó bá ti dọ̀la bí akin mú jet lọ́bẹ̀ pé mi làwọn máa sanwó fún sí. Ah, mo á fẹ́ kí n wà ń bẹ̀ yóò tó next month ń bọ̀ ẹ̀pẹ̀ lówó next month náà lówó bẹ̀rẹ̀ so. mo rẹ ẹ̀kẹ́ ẹ̀kọ́ tí mo sọ kò sí ẹ̀kọ́ tí mo ṣe for now so next month ẹ ti pẹ́ ju ṣáà lè hmm. ṣe láàrin ọ̀sẹ̀ yìí náà ni. a lè ṣe máa pè ọ́ bá ọsẹ ọba ṣe ṣe palápọn ọsẹ tá a tún fẹ́ mú àkàrí sọ ah, wà á mọ tí mo báyìí. Ah, tiwa ok pẹ̀lú gbogbo kọtẹ ṣàlàyé so ẹ kébé tẹ máa lọ so máa lè pípẹ láti lè padà wá next week. a ah, máa pè ọ máa pè ọ ọmọ bàrà rẹ dáa ọdà ọkàrí màjà ọkàrí o má bínú bá ní sanwó owó ló ṣe mo ṣe dìde lórí bẹ́ẹ̀dì nù mi fẹ́ dìde wìwì bá ń tilẹ̀kùn o bá ń tilẹ̀kùn lórí burúkú ọba dẹni kó lọ bọ́sùkọ̀tà ni àbẹ́wò àgbà mi ni màmá sí àyà má kó wọn o wọn rántí gbà bá mi kú a lè béèrè ogún kankan àbúrò wọn wà lórí gbogbo nǹkan èmi tí mo wá dó tí ìyá rẹ tó fi á kú mo wá rántí pé wọn ní nǹkan kan bí kan kí n introduce rẹ síbi òfa trónù ó fẹ́ plan kú nù ń wà fi hàn pé ìjọba ológun mo wà ẹ bá fẹ́ plan kú tásìrí ẹ bá ti tú orí mi lọ́wọ́ lẹ́yìn mi tó fi ní wàá máa kà ń bì ah, ah, ó sì tún sọ̀rọ̀ ń fọwọ́ lọ́wọ́ tíjọba bá lé ọkú lòkèlè wo ṣé àárín ìléwó ọ̀dọ̀ mi ló wá yọ wá ọ̀dà ẹ̀ ń jọ mọ̀ pé a kì mo fẹ́ ṣe fún wọn náà. bàbá ayé mojúbà ẹ̀yin ti júbà ayé ó di dandan káyé ṣe tiyín. Ah, ah. bá a yín ọ̀sẹ̀ o. nígbà tẹ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi tó bá yé mi yékéyéké dáadáa bí ìgbà téèyàn fojú ọwọ́ ṣiṣẹ́ kọ́mọ kékeré kan máa ná àtọ̀hún ìwà kan kó wá fẹ́ fẹsẹ̀ dànù. Ah, ọmọ fẹsẹ̀ dànù ọmọ fẹ́ gbé ńlẹ̀ tán yẹn yẹn ni ó fẹ́ gbé ńlẹ̀ tán yanyan ẹ dákun ṣé ó wọ̀ ọ̀mù ẹbọ jẹ ni ṣé ó tọ̀ sórí èṣù ni. ó ní microwave ni o àmọ́ ah, ẹ wá lọ́mọ báyìí bẹ́ẹ̀ fúlùbọ́ọ̀lù àní ju pé lọkọ̀ sí ní òpè rẹ̀ kan á ní pé wọ́n gbàṣẹ lọ́wọ́ wọn lè ń kó lókè léwo wọn lè ń kó lágbẹ̀ lọ́ba kéńté mi kí wọ́n lọ́n fìdí gbá. ẹ wò mí bàbá ayé mojúbà kí lè fẹ́ ká ṣe fún gan. ẹ ah. bá ti pé wọ́n ní ibìkan tó ń bẹ lẹ́yìn ọ̀run ọ̀tọ̀ ní ẹjọ́ dìbà ní ẹ dá fún un àmọ́ bọ́sàtì ẹ̀mọ́ náà ti béèrè kankan lọ́ọ̀mí wọn sínú hmm. rí ọ bí ọba lè rántí jẹun kọ́mọ̀ rántí jẹun ọlọ́mọ. ó dà ẹ jẹ́ ká ṣiṣẹ́ kékeré kan fún un iṣẹ́ tá a ṣe fún un iṣẹ́ àyọ́gọ̀ ni yóò máa wọlé lọ́ọ̀kan báyìí kò ní lè délé yóò máa roko kò ní lè dóko iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ tí ò ní lè sí tán ọdọọdún ńlá máa túnṣe ọ̀hún gbàdégbèsè pé lọ́dọ̀ ìjọba kankan tí wọ́n mọ̀ fún mi staff. kò sọ̀rọ̀ ìjọba ń bẹ̀ ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa tí n bá ti gbéṣẹ́ ilé yín lọ́wọ́ tẹ́ ẹ bá ti ń pe ohun ìwọ ń bẹ́ẹ̀ o tí ilé bá ti dá òun ni kẹ́ ẹ sa oògùn náà nítorí ohun tẹ́ ẹ fẹ́ pè etíkétí kan ò gbọ́dọ̀ gbọ́ àbúrò mi ò yé ibi tẹ́kùn bá ti pàjàǹjẹ́ ẹranko kẹ́ranko tó bá kọjá ń bẹ̀ aṣòwò ẹ̀jẹ̀ eré igi télégbèdé bá ti lùlù àlùmọ́jú gbogbo etí ẹyẹ bobẹ̀ yóò mì jìwowo jìwowo ni bẹ́ẹ̀ bá sì ń sá lọ́wọ́ ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ sí yín tàbó bú ìpín lápẹ́kù yín ẹ̀ gbọ́dọ̀ dá lóhùn ohun tó lè bògùn yín jẹ́nu. àti ní sọ ara rògbò èmi náà ṣe àwọn bá bù mí kọ́ ọmọ bá tiẹ̀ lọ sí mi dé mi ẹ káre ẹpẹ̀lẹ́ gbogbo ó yí padà èmi mo wí bẹ́ẹ̀ fún yìí. ẹ mà bọ́ ẹ ní nǹkan tí mo lè fi ṣẹnu fún. èmi gan ló jẹ́ kí n gbó lọ́wọ́ yín nígbà tá a ti ń bá tutù yìí bọ̀ èlò lẹ́ fún. sisi ilé rẹ mọ. àmọ́ ah, ojú bá yín. ṣé ẹ ti wá rí báyìí ṣé ẹ ti rí pé ojú mi yàtọ̀ sójú ta ṣé ẹ rí fọlábìnrin yìí ọmọ kan. tátọ̀ tátọ̀ tátọ̀ ẹgbẹ́ ẹ̀sọ́ ọjà ìbàbálá lọ ṣúlẹ̀ sisi ilé rẹ̀ má bínú má bínú ìwọ náà máa bùnú òyìnbó lọ́rù bí ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́sẹ̀ àná èèyàn. mo kọ́ náà máa pọ̀ pọ̀ lọ́rù. yẹn ni bẹ́ẹ̀ kọ́ lẹ ń pìtì náà ṣe ìkọ́ lẹ́lẹ́ sọmọ lọ́lẹ́ bá tó bá tó báyìí. a ní ṣòfò. a ní ṣòfò. tàtò òsì wo dákun ò sí wọlé. polisi ẹ pé polisi ẹ pé àìwọ ọmọ ọlọ́run. ọlọ́run má jẹ ká ṣó fọkọ mi. nígbà tí ẹ bá wùwà bìtán. ẹ wá ti tàtún tàtún tàtún tàtún tàtún. tiẹ̀ ti dá ọmọ ọba ti bọ́ gbogbo kíni kó tó níbí. ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọ̀pá ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọ̀pẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. òní pẹ̀lẹ́. Elédùmarè ò ní jó orírú ẹ̀. àmì Jésù ẹ̀jẹ̀ Jésù. ilé ìtọ́jú lọ ní padà mú. àṣẹ tí o ti gbọ́ pẹ̀lẹ́ àmọ́ ju gbogbo ẹ̀ lọ kì í ṣe pé kò lè gbádùn ẹ̀yin ó sì lè gbádùn ó sì lè gbádùn àmọ́ ju gbogbo ẹ̀ lọ bí ọba tiẹ̀ wá gbádùn ẹ̀yin fọ́gá. sọ́kọ́ gbádùn ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ́kọ́ gbádùn jẹ́ kó gbádùn yìí ah. mo kò sáíkò káìsùbà. bàbá gbádùn kò gbádùn kò kà wá jọra pé ní gàlílè ìwọ tó sábàdí láńlọ́ọ̀dù sí àsìsá láńlọ́ọ̀dù ilé. ẹ káàbọ̀ sí bàbá ojúkọ gbádùn ojúkọ gbádùn ọkì jésù àtàtúntìmọ náà ló ń di ẹtí mọ àtàtú àtàtú àtàtú. ẹ wo wẹwẹwẹwẹ ẹ dákẹ́ náà jàre ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ gbádùn ọwọ́ rẹ ló wà ah. ọwọ́ yín ló wà bá a ṣe ṣe lélẹ̀ ẹ gbìyànjú ẹ gbé wá sọ́dọ̀ tèmi náà a sà sẹ́kàn fún bá a bá ṣe fún tán àwọn ọ̀dà mi lójú para rẹ̀ ọ̀yà amójú gbogbo ẹ̀ lọ ẹ̀sìn wọ́n sàlóbì ní nítorí pé kí ni obìnrin tó bá bá sùn gan ìtọ́ rẹ̀ lánàá òun láti ṣiṣẹ́ wọn. olóbìnrin lè. ẹ̀yin yóò alẹ́ nìkan tó bá sùn gan ni. jésù olú tó bá ṣe títí bá fún tọ̀tẹ̀ ọ̀tẹ̀ ẹ̀rìndínlẹ́ wọ́n ti bá tàn lọ tẹ̀tẹ̀ lọ. ọ̀tẹ̀tẹ̀ lọ. ọ̀tẹ̀tẹ̀ lọ adúpẹ́ adúpẹ́ o tẹ ẹ bá sùn lọ́sẹ̀ tọ́ lọ. ẹlẹ́yìn ni ó jẹ kankan. ìtọ́ rẹ̀ lásán la fẹ́ lòun kankan ò sì ní ṣe. bó bá ti tọ̀ ẹ bá fẹ́ tọ̀ rẹ̀ nínú ìrẹ̀wọ̀n parí iṣẹ́ ti la. bó bá Super D. Sisi la iwe sílẹ̀ ìwé ooo Sisi ọmọ tá a bá kọ́ ló ń yege ọmọ tá ò kọ́ àgbélé ta kọ́ ta ooo Sisi Sisi ilé ìwé ooo Sisi. Make the haze while the sunshine oh while the sunshine oh. ìgbà lọ bí òrèrè àkókò dúró bá ṣe lé ní ìtàn ló ń dá lọ́la o. má fún ní bọ́lá jẹ́ o. bàtà rẹ̀ á dún kókó ká tó bá kàwé rẹ̀ o bàtà rẹ̀ á dún kókó ká. bàtà rẹ̀ á dún kókó ká tó bá kàwé rẹ o bàtà rẹ adùn kòkó ká. adùn adùn o. Sisi, Sisi ilé ìwé o. Sisi, ọmọ tá a bá kọ́ ló ń yege. Ọmọ tá ò kọ́ àgbéléta kọ́ ta o. Sisi, Sisi iwe ìwé o. Sisi. Education is the key to success. Ọgbọ́n jagbara lọ. Knowledge is bigger than power. Oh, àwògbégà o àwògbégbọ́n ni. àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ adódindi. ayé ò ń lọ bí ọ̀pá ìbọn o. ibi tó bá fẹlẹ̀ mọ̀ ṣoṣo ló ń ṣọ́ o. àṣeyọrí máa lókun ọ̀la o.